إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجو فالله وبركاته ọlọ́run ọba tí ó parí àánú ẹ̀ lé wa lórí pẹ̀lú fífi wá ní mùsùlùmí ọlọ́run ọba tí ó parí orí ẹ̀ lé wa lórí pẹ̀lú ṣíṣe wá ní ọmọlẹ́yà nabi sallallahu alaihi wasallam láàrin àwọn ọgọ̀rọ̀ ẹ̀dá tọ́lọ́run ọba dá ọlọ́run ọba àlékelá pẹ̀lú oore Islam ilé tọ́já sí pé oore kan ni tí ó wọ́n tó á sí pé Ọlọ́run bá lè kẹlá òkè ń sábà ṣe bẹ́ẹ̀ fún gbogbo èèyàn àyàfi àwọn tí Ọlọ́run bá lè kẹlá bá sọ́nú jọba yọ́nú sí tọ́bá sàlẹ́sà láàrin àwọn ẹ̀dẹ̀ Ọlọ́run bá adúpẹ́ ìsìláàmù yìí a jẹ́rìí pé Ọlọ́run bá nìkan òun náà ni ọba tó tọ́ láti máa fún ní ìjọsìn a jẹ́rìí pé kò tọ́ láti mú orogún papọ̀ mọ́ Ọlọ́run bá a jẹ́rìí pé kò tọ́ láti dá nkẹ́kẹ́ mí papọ̀ mọ́ Ọlọ́run bá nínú àwọn ìjọsìn tí ó tọ́ tọ́lọ́wọ́n bá dẹ̀ pa wá láti máa ṣe fún wọn Ọlọ́run bá bákanáà ajẹ́rí pé kò tọ́ láti pa nǹkan papọ̀ mọ́ Ọlọ́run Ọba nínú àwọn ìròyìn Ọlọ́run Ọba àtàwọn orúkọ Ọlọ́run Ọba àti àwọn iṣẹ́ ìṣe Ọlọ́run Ọba ajẹ́rí pé Ọlọ́run Ọba yìí ọba ọ̀kan ṣoṣo nínú àwọn nǹkan wọ̀nyí ọba tí ò lórogún ni lórí àwọn àlámọ̀rí wọ̀nyí bákan náà àtọrọ àlékún ìkẹ́ Ọlọ́run Ọba àti orí ajẹ́jẹ́ tán Ọlọ́run Ọba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn ará ilé annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùrí ojú ọ̀lá annabi sallallahu alaihi wasallam láti àsìkò annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìgbìdà kìyàmà lè ìta ń bẹ lọ́wọ́ bá kí ọlọ́wọ́ bá kí ó kàwà náà kúnnà wa la hawla wala quwwata illa tí a ń bá lọ òun náà ni ìsọkúsọ ìtúkútù agídí inú eré tí ó ń bá àfáà Muhammad bin Ali Jabata tó ń bá jà nípa alámàrí ẹ̀sìn elétò ẹ́sì pé ó fi ń sọ àwọn ọmọlẹ́yìn ẹ̀nù tó lẹ́jẹ́ sí pé ó fi ń kó bá àlúmọ̀ yìí tó jẹ́ sí pé àwọn tí wọ́n gbàgbọ́ yé súnnà tí súnnà sì wọ́n a rí pé je ń gba ìtànjẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ a fa tí ọkùnrin Muhammad bin Ali Jabata tó sọ yìí náà a ilé ìtọ́wà wà ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí o náà ni nípa pípé Sheikh Salim Hilali eléyìí tí àwọn ọmọ ẹ̀yà tí wọ́n pè wọ́n láti lè yanjú irọ́ àdáparọ́ ńláńlá eléyìí tí àfá eléyìí tí ọkùnrin jàbátá yìí tó ń pamọ́ wọn láti lè jẹ́ kí a kí ó máa hàn sí àwọn èèyàn wípé nǹkan tó ń sọ òun náà ni àfáà a Salim Hilali òun náà làwọn náà sọ láti máa fi kó ìtàjẹ báwọn èèyàn sọ̀rọ̀ náà láyẹn jùlọ a inshallah a tẹ̀síwájú lórí ibi tí a dé lánàá òun náà ni nípa àwọn ìkàkùkà tí a fà yí ń kà nínú tíra Sheikh Salim Hilali pẹ̀lú gọ́nà ọba ìta àyànjú lónìí òun náà ni àwọn tíra méjèèjì tí a bá yí kó síwájú ibi tó pé a ti plé ibẹ̀ fún wa ibi tó ti sọ wípé tíra méjì ni tíra yìí at-tab'atul ula àti at-tab'atul thaniya first edition àti second edition ẹ̀rìgbé lánàá mú ní mi láǹfààní àti mú eléyìí tí ń pè ní first edition òun tí alákọ̀ọ́kọ́ títí alákọ̀ọ́kọ́ ẹ̀rìṣẹ́ mo ní pé mi láǹfàní àti mọ wá lánàá àmá pẹ̀lú gọ́nà mo ti wá láǹfàní àti mọ wá báyìí lónìí kódà yìí ma pé yóò tèjì tẹ̀mí lọ́wọ́ báyìí lónìí pẹ̀lú àwọn ìgbìyànjú pé tí mo ti ṣe lórí ẹ̀ mo rò pé bóyá bóyá bí ọ̀la àbọ́túnla ló ti tẹ̀mí lọ́wọ́ ni tí ó padà máa já sí lílò ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àmá lábẹ́ ìkúnlọ́wọ́ ọlọ́wọ́ bá ó tẹ̀mí lọ́wọ́ lónìí pẹ̀lú gọ́lọ́wọ́ba a wá yanjú àwọn alámàrí tó pọ̀ nínú tíra méjèèjì yìí lónìí báyìí nítorí kí òdodo kó lè bá hàn nìkúlì di àìnẹ́yìn gbogbo ẹnikẹ́ni tó bá lójú tí ń wá fi ma ṣe jàbàtà yìí só sì gbà pọ́lọ̀ ń bẹ̀ṣá só sì gbà pé náà ń bẹ̀ṣá só gbà pálù kìyà ma ń bẹ̀ṣá láwọn àbòsí ńláńlá pẹ̀lú gọ́ọ̀lọ́wọ́ bá yóò ma hàn sí wáńsì tàbẹ̀rẹ̀ sí ma yanjú ẹ̀ tàbẹ̀rẹ̀ sí ma oni albidatu wa atharu asayi fil umma ta'lif salim alhilali àwọn maktaba tí wọ́n tẹ ilé báyìí àwọn library tó tẹ tírà yìí àwọn ni almaktabatul islamiyya ní urdun ní jordan almaktabatul islamiyya àwọn ni wọ́n gbé ọkọ̀ wọn sí pé àwọn làwọn tẹ tírà yìí àmọ́ tíra yìí pẹ̀lú gbọ́nàbà máa sọ fún yín pé pirated copy ni adamandi Adam, ayédèrú ayédèrú tíra oní jàbàtà gbé jáde tí bí ń kòrò jú bá lè wọ́n mẹ́yí tó pè ní àtọ́bàtìl ula eléyìí bá yé ṣíṣe àkọ́kọ́ àfáà yìí láti máa ka yédèrú tíra àdàmàndí tíra láti máa ka fáwọn ọmọlẹ́yìn rẹ̀ kò tẹ́sẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lásìkò kan ó gbé tíra kan jáde wọ́n ń pè tíra yẹn ní kitabul iman kitabul iman yìí sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala àwọn ni wọ́n kọ tíra náà àwọn náà kitabul iman so òun wá ní kọ́pì kan lọ́wọ́ tó ẹ́ gbé lẹ́yìn ọ̀dọ̀ rẹ̀ ẹ lè rí kọ́pì yẹn lọ́dọ̀ lómi mọ́ àyàfi àwọn ọmọ rẹ̀ tán bá ṣe pọ̀tò kọ́pì kọ́pì yẹn lọ́dọ̀ rẹ̀ àmẹ́kẹwà rí òríjìnà kọ́pì rẹ̀ tí mẹ́lọ́dọ̀ jàbátá yẹn kẹ torí pé àbàmí tíra ni abirun abirun tíra ni òun ẹlòmíì tẹ bá rí lọ́wọ́ rẹ̀ ọmọ jàbátá ni ó dẹ̀ photocopy ilẹ̀ máa rí lọ́dọ̀ rẹ̀ ẹ̀ lérò original copy lọ́dọ̀ rẹ̀ torí pé kí ni o abàmì tíra àdàmàndí tíra ayédèrú tíra ni kèése ẹ̀ka kò ẹsẹ̀ bẹ̀rẹ̀ náà tíra yìí kìtàbùl iman ni eléyìí tí mo ń sọ yìí tẹ́bẹ́ kìtàbùl iman tíra Ibn Taymiyyah tó gbajúmọ̀ dáadáa ni kìtàbùl iman àmẹ́lẹ̀ tí mo sọ tí mo pẹ̀lá dẹrun tíra ìyàdàmọ̀ndí tíra yẹ́dẹ̀rú tíra yìí tí mo ní kò sẹ́ni bọ̀dì tó nírú ẹ̀ lọ́wọ́ irú kìtàbùl ìmánì àgbákò yìí tí mo ní kò sẹ́ni tó ní lọ́wọ́ àbí jàbátá nìkan yìí gbogbo ẹni tẹ́ bá sì rí tíra yẹn lọ́wọ́ ẹ̀ ẹ́rìkẹ́ mo tún tọ́ mo tún tẹnu ma gbogbo ẹni tẹ́ bá sì rí ṣe wá rí tàkíkù yìí ẹ̀ lérí lórí gbá abirun tíra ni àwọn tí wọ́n ṣe tàkíkù ẹ̀ wọ́n lókọ àwọn tí wọ́n ṣe tàkíkù tíra ẹ̀ wọ́n lókọ wọ́n kà ní lájínàtùn àwọn kọmití kan ṣe wá rí gbogbo ọ̀rọ̀ tí Ibn Taymiyyah bá ti ń sọ sísàlẹ̀ tó bá ti fún wa torí pé òun lọ bá àkídà tẹ̀kfìríyà rẹ̀ mú ìjọ tọ́nà ọba àlejọ́lọ́wà ní Abu Abdul Qudus Abu Abdul Qudus lecturer ni wọ́n Dr. babalola, lecturer ni wọ́n ní University of Ilorin ara àwọn táàrí jọ ń tẹ̀lé jàbàtá nígbà nìyẹn nípìlẹ̀ àmọ́lọ́ ní kí ojú tí wọ́n là sáájú tiwa o àwọn kò lẹ́yìn jàbàtá sáájú wa so ibà Abu Abdul Qudus lọ́wọ́ bá lẹ́kẹ́ ló fi túwà sí ìjàbàtà lórí tíra yìí ìjọba Abu Abdul Qudus wá lọlé tọ́rọ̀n ti ní kọ́rọ̀ ọmọ yí Abu Abdul Qudus tán wá wájábàtà lọlé láti lọ ṣèwádìí àwọn kẹ́kọ́ lọ́dọ̀ rẹ̀ nípa nǹkan tí ń yé wọn jàbàtà wá gbé tíra ìjáde ó wá ń ka àwọn ibì kan fún Abu Abdul Qudus nínú tíra yìí láti fi e ti ẹ ọlọ́run pọ́kẹ̀ ní àwọn olóṣe tíra iná ìgbà tí wọ́n wẹ̀yìn rẹ̀ <laughs> alájìnà àwọn alájìnà kan wọ́n lókọ àfá àwọn tó ṣe tíra yá àmà wọn wọ́n ni ẹkò nídi ká mà wọn kálájì ẹ̀rí tán múwá lọ́kàn wá à <laughs> ẹ̀dìrá ìsì àwọn táàmà rí a kí ń gba ẹ̀sìn lọ́wọ́ wọn lọ́dọ̀ àwọn àfọ́ ní hadith majhulu line. ẹni táàmà bóyá bóyá bóyá bóyá yahudi ni o bóyá nasọ́rọ́ ni o bóyá nasọ́rọ́ nílẹ̀ ni ẹni o bóyá yahudiyu ni o bóyá kọrìjí ni o bóyá ṣíì ni o àmọ́rú èèyàn tó jẹ́ ó sì ní ká máa gba ọ̀rọ̀ ẹ̀ kò yẹ báyìí nìsìn wàláhìláhùn eléyìí báyìí ó tako ìpìlẹ̀ ìsìláàmù pátápátá kama gba ọ̀rọ̀ lọ́dẹ̀ ní a rí báwọlá ẹgbẹ́ mọ̀ pé kìíní tó bá yẹ pọ́ ti mú tí ó nígbàtí tó bá yẹ pọ́ mú ka kàzẹ́ pé ọkà mú tí ó níkọ̀ ọgbọ́ ọgbọ́ Ọlọ́run ní rẹ̀ tú lórí ẹlẹ́ báyìí kò lè gbé tíra mọ́ nígbàtí Abu Yasir Abu Yasir náà wá ń nákọ́ṣà rẹ̀ lórí ọ̀rọ̀ al-hukmu bi ghayri ma anzala Allah ìmá dájọ́ pẹ̀lú òfin ìmí ìtọ́lọ́wọ́ bá ríkẹ́ sọ̀kalẹ̀ tí wọ́n tọ́dìjọ ń fa ọ̀rọ̀ yẹn láàrin ara wọn òun àti Abu Yasir eh, jàbátá wá fi tíra àwọn ẹnìkan sí Abu Yasir lẹ́kọ́ pé kí wọ́n kó tíra yẹn fún Abu Yasir láti jẹ́ kí Abu Yasir kí wọ́n ka tíra yẹn pé ẹ̀rí ni àwọn àfáà tí wọ́n sọ orúkọ tó ń sọ nìyẹn ìgbà tí ẹni yóò gbé tíra dékò àbúyá sí ìbá gba tíra mẹ́bá ka tíra tíra yẹn jẹ́ hukmul jahiliya hukmul jahiliya yìí tíra yìí àfáà tó ṣe àfáà súnnà ni Ahmad Shakir òun ló kọ tíra yìí gẹ́gẹ́ bí kitabul iman tó ṣe àfáà súnnà Ibn Taymiyyah ló ṣe òun náà bẹ́ẹ̀ lélẹ̀ náà Ahmad Shakir ló ṣe bẹ́ẹ̀ tẹ́wárí tẹ̀kìdímù tíra yẹn àwọn tọ́kọ̀dámà tíra eléyìí tá tí wọ́n ṣe tàkíkù ẹ̀ wọ́n wá jẹ́ àwọn àwọn kọ̀wárìjì àwọn tẹ̀kfírí Muhammad Kutub àti àti Sọ̀láhù Sọ́wí sẹ́mọ̀ bó jẹ́ pé àwọn àgbákò kan táàmà rí <laughs> wọ́n ṣe tàkíkù ìbìnrin tẹ́bí àti pé wàláì mọ́ fọ́nà bàbúra àwọn àgbákò tíra ń bẹnu lè gàbàtà tó bá jàbí rọ ẹni kọjẹ́ káàrẹ̀ ìdínú lè rẹ̀ káwà àwọn tíra àwọn tíra tí mọ́ ń kànú lé tí ò kó jáde tí fi wọ́n ṣe lẹ́kṣọ̀ ó dẹ̀ ti ti kànú lé tí ò gbé wàláì mú fọ́nà bàbúra àwọn àgbákò tíra àwọn muhammadu kutu sọ̀láhù sọ́wí gbogbo àwọn mustapha adawi mustapha salama tíra mustapha salama usulul fiki mustapha salama wàláì mẹ́rọ ọjà bàtàdò ní mú fọ́nà bàbúra usulul fiki mustapha salama kódà ó sọ fún mi pé mustapha salama ló kó tíra yẹ bòun tó rọ́sọ́ fún mi fóhun kí ó lọ́dọ̀ mustapha salama àwọn àfà sheikh hassan albanna ìgbà tán wá sàlàyé àtàwọn àbá súnnà tán wá sàlàyé pé àti Mustapha Salama àti kọ̀rìjì ni wàlọ́hì lazim ìgbàdá àbá sínú wá sára yìí Mustapha Salama jàbàtà sí lóhun ọ̀mọ́rí wàlátàlá olóhun ọ̀mọ́rí tó ìyẹ́gẹ́ mo fi ọ́nà babúra ẹbí àbúyá sí lérè ẹbí àbú adéwọlé lérè gbogbo ẹnikẹ́ tó bá súnmọ́ jàbàtà dáadáa nígbà yẹn ẹbí wípé ìjẹ́ Mustapha Salama ìjẹ́ àbájàbàtà pè láàfà àwọn fún wa bí ò pè láàfà àwọn fún wa tó lóun kí lọ́dọ̀ rẹ̀ kódà ó ní Mustapha Salama ló bóun láwọn tíra usulul fiqh yẹn àwọn tíra àgbákò ń bẹ lọ́dọ̀ rẹ̀ sẹ inú ẹ̀ lélẹ́yìí báyìí eléyìí gẹ́gẹ́ la fẹ́ sọ̀rọ̀ lórí lálẹ́ yìí àmà tàbá bẹ̀rẹ̀ tíra yìí ẹ mọ̀ pé alágbàkò lọkùnrin tíra yìí ẹlẹ́ tó pé ní àtọ́bá tìlú láre ẹnu ni mo ti wá wáyé o <laughs> ah, wàláhì àfi kó túbá níbi eré tí ń bá lọ ó sáfẹ́ sin àwọn ọmọ rẹ̀ débi tí ọ̀dá náà ni ó fẹ́ sin wọ́n débi tí wọ́n ti nírà àánú ọlọ́run kò yí bá ní sin náà ọ̀rọ̀ tí wọ́n ń bá lọ àwọn tó wá ṣe tàkíkù tíra yẹn tí wọ́n kọ̀ dámẹ̀ ìgbà tí àbúyẹ wá tí ẹni tí jàbàtà fi rẹ́ tíra àwọn tẹ́sẹ́kò tó sí ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí ni o inna Allaha huwa al-hakamu inna Allaha huwa al-hakamu yẹn ó yàtọ̀ fún tí aláàkọ́ tí mọ́sọ̀ wípé hukmul jahiliya tẹ́rí inna Allaha huwa al-hakamu yẹn bàbá Ahmad Shakir lọ́kọ̀ síra yẹn tí ẹ bàbá Ahmad Shakir yìí dẹ̀ ni àwọn àbájí sàlàyé pé àkídà wọn wà sẹ̀límà àkídà wọn wà sàhíhà tí

ìgbàtẹ́ ni wá kó tí àrọ́dọ̀ bàtà yàbàtà wá ní ẹ̀yà èmìnà tí ń fura sí tíra náà ah, wàláì ó ní ah, ẹ̀yà ah, èmìnà tí ń fura sí tíra náà tíra tó kún rẹ́sẹ́ sí ìyàn tí gbé kọ́ kà tí wọ́n ti kà nípẹ́ ríwà ń bẹ̀ ẹni tó ń wá gẹ́ẹ̀tì ọ fẹ́ lò fún ó rò pẹ́ni tó wọ́n ní gẹ́ẹ̀tì ṣe ń pẹ́tẹ́ni tó wọ́n bá wu ẹ̀yìn kọ́ kà tíra yẹn dára kò ní mà wọn tí ẹni tó ń wá gẹ́ẹ̀tì wọ́n fi rẹ́sí jàmàtà padà pé tíra wọn tó kó wá o tíra wọn ẹlẹ́gbẹ́ ni o tíra wọn kọ̀wárìjì bí ti ẹlòkó wá o ó ní ẹ̀yà èmi náà ti ń fura sáwọn tíra náà kò lè kó àwọn tíra ìjáde mọ́ báyìí kò lè kó àwọn tíra ìjáde mọ́ báyìí èmi àtẹni tó fi rán sìríra lónìí èmi àtẹni tó fi tíra yẹn rán sábúyá sìríra lónìí kò yé báyìí nìsìn kí wá ṣe àwọn ọ̀dà ìgbà tó ń parọ́ wípé òkú tíra nǹkan darí láti Egypt tíra eh, usulul fiqh Mustafa Salama tó tó fi hàn mí kọ́ tó ní òun gẹ́gẹ́ ló fún ọ orí yìí kó dání albidatu wa asaru hasayyi fi umma bí i Sheikh Salim Hilali sẹ́rí tíra ibẹ̀ ṣe ń wòye abirun tíra ní báyìí tíra yìí ló pè ní àtọ́bátì gúláàrí tíra tí jàbàtà pè ní àtọ́bátì gúláàrí ma fi àwọn kankan hàn yínú tíra yìí tẹ́ mọ̀ pé ha ọkùnrin yìí ìrò pé ń páyà kìyàmà ẹwò tọ́bà wọn kọ sí ìtòtọ́ àtọ́bátì wọ́n jẹ́ píríntì tíra yìí ní 1404 hìjìrí 1404 wọ́n píríntì tíra yìí 1404 sí àmì 1404 náà píríntì ẹ̀ 1404 ṣe ń pàtí wà ní 1437 báyìí wọ́n pìsì tíra yìí ní 1404 tí a bá wo 1404 sí 1437 tàwà ní sí 33 years ní yàbí 33 years back láti pìsì tíra yìí ẹ wá wo tíra yìí àwọn mẹ́kítàbà tí wọ́n tẹ̀ wọ́n ládìrẹ́sì ẹ̀ṣẹ̀ à ọ̀ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ha ní wà láì ọ̀ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rí àwọn kankan bí tíra yìí sí àwọn maktaba tí wọ́n tẹ tíra yìí wọ́n ládírẹ́sì akẹrí al-maktabatul islamiyya tání olé jẹ́ bẹ́ bá ṣe jòkó yìí àwọn náà lè kọ al-maktabatul islamiyya káláwà là ń bẹ́ urdu kí ládírẹ́sì wọ́n ládírẹ́sì wọ́n lẹ́nìbọ̀ wọ́n ní kíní wọ́n ní ẹwọ rọ́pùl ìdáà káwọn tó tẹ́tíra máa ń kọ ẹ̀wọ̀n wọ́n kàkọ rọ́pùl ìdá rọ́pùn yẹn dàmí kò sí náà bẹ̀ kò sí rọ́pùl ìdá tí a rọ́dá máa ń sìn ẹwọ tíra yẹn o náà tíra yí ní ẹ̀rí bá ṣe tẹ́ ẹwà wo original copy gẹ́gẹ́ eléyìí ní pè ní àtọ́bátù sáníyà àbí eléyìí ní àtọ́bátù sáníyà lọ́dọ̀ jàbátá àbí

ẹwọ tíra tí mo mú sókè ẹwọ ní ẹtìrí gbogbo tíra ìgbogbo péjìsì ẹwọ bó ṣe rí ẹtìrí tọ́bọ̀ àkánà ní méjèèjì o ẹwọ ilé ẹtí ọ̀nà sáàn ẹ̀hẹ́ ó di nǹkan àbí wọ́n sì ní nǹkan kan náà ni wọ́n sì ní tọ́bọ̀ àkẹ́kẹ́ náà òun fine àti pé àtọ́bá ti kú láàrin àtọ́bá ti kú láàrin lè náà kọ̀yẹ kan yàtọ̀tọ̀ ẹ wá wo àwọn eléyìí nígbàtí ẹ wo dáúrù ibn al-Qayyim àwọn mẹ́tàbàtàn tẹ́lẹ̀ yìí sẹ́rí ẹ̀rí lógo wọn bẹ̀ ẹ̀dẹ̀ rí àdírẹ́sì wọn gbogbo ẹ̀lẹ́rí kódà tẹlifóònù nàmbà wọn ni fáksì wọn lélẹ̀ yìí dàmáàmù ni wọ́n wà ẹ̀ṣẹ́ ẹ̀rí sundukul baridi wọn ni post office number wọn lè so aromzul baridi rẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n kọ ẹ wo dáúrí ibn Affan ẹ wo tí wọn náà ẹ ti rí ẹ dákun ẹ wo tí eléyìí ẹ ti rí eléyìí <laughs> fine tíra méjèèjì ni ẹ tó bá jẹ́ sí pé ó bá rọrùn kí gbogbo yín kẹ máa rí tẹ́ṣe jòkó yẹn ni ẹ bá rí nǹkan tí mo ń sọ níbi báyìí ẹ bá fi mọ èwo ni orí èwo ni tíra gidi nínú méjèèjì èwo lábírùn èwo àdàmàdí tíra ayédèrú tíra fẹ́rí tíra yìí mo lè sọ fún yín categorically pé pirated copy lélẹ́yìn ma dẹ́fà àwọn kankan hàn yí báyìí kùsáà ẹ̀dàkùn yẹn ma wù àwọn kankan nínú tọ́bà kẹ́nà àtọ́bà ti búlá àtọ́bà ti búlá fine lẹ́yìn mọ̀kọ́dímà ìsáàtẹ̀lá kẹwàá wò lẹ́yìn mọ̀kọ́dímà ìmọ̀ wá kàmà kankan bí ìsìn ẹ̀dàkùn tí bá ń jọra wọn ẹmọ́bá ń kàmà sí tí bá ti ń jọra wọn àbí tí bá ti ń yapa ara wọn after mọ̀kọ́dímà ẹbẹ̀rẹ̀ láti rí ẹ̀bẹ̀rẹ̀ láti rí لقد تنبه آل آل العلم منذ فجر الإسلام سبق ما تو ame الذين أوتوا العلم نعم níbi báyìí لقد تنبه آل العلم منذ فجر الإسلام على خطورة البدع lọ́wà ní báyìí wọ́n jẹ́ kó ìwáyí pé الذين أوتوا العلم من المسلمين lọ́wà ní báyìí the same tọ́bọ̀ edition kan náà ẹ̀tí ọ̀nà sáwọn yìí àtọ́wàtùl ula ni first edition lè yàbí first edition lè náà náà ẹwà máa wo bí báyìí o laqad tanabbaha alul ilm mundu fajri islam ala khuturatil bidai nǹkan tó wà bí báyìí ilm minal so utul ilm minal muslimina tó wà bí báyìí kò sí bí báyìí rárá in tó wà bí báyìí ni alul ilm mundu fajri islam eléyìí báyìí aláàkùtúrọ̀tì bídáyì múùdù pàtílì islam níbi báyìí múùdù pàtílì islam aláàkùtúrọ̀tì islam ẹ̀tì ní báyìí ilé ìbáyìí múùdù pàtílì islam aláàkùtúrọ̀tì bídáyì ilé ìbáyìí aláàkùtúrọ̀tì bídáyì múùdù pàtílì islam níbi paragraph ẹyọ kan ẹ̀tì rí adúrú ẹ̀rọ ẹ̀tì rí adúrú ìyàtọ̀ فأفردوها بالتصنيف فأفردوها بالتصنيف نعم. في مؤلفة جليلة قيمة ذات قيمة أريبنسي نبقى في مؤلفة جليلة قيمة في, في مؤلفات في مؤلفات جليلة ذات ذات قيمة علمية أريبنسي في مؤلفات جليلة قيمة قيمة وعمي ذاتي قيمة علمية عقيدية سي عقيدية وامي كسي بي عظيمة عظيمة وان باي كسي عقيدية وان باي ومدها اوني ذاتي قيمة علمية عقيدية ومنهجية عظيمة كسي منهجية مي باي كسي عقيدية مي باي كسي منهجية ني بي تي تودو وان تو بي ni automatic rule ẹ ti rí o tó bá kan o la yuqaddiruha haqqa qadriha illa man la ya'rifuha wọ́n ni tó wà lọ́dọ̀ àwọn ni la ya'rifuha ẹ̀ẹ́ jẹ́ ọ̀nà sáà hey ní tó wà lọ́dọ̀ tí wọ́n ni la ya'rifuha la ya'rifuha illa man ghassa fi ahsha'iha ní tó wà ní báyìí ni pé la yuqaddiruha haqqa qadriha illa man tó wọ́n ni wàstánbàtọ̀ ulúmà àlọ́wà mi báyìí wàstánbàtọ̀ fọwà ìdà àlọ́wà mi báyìí ó sì ní àṣìṣe kan náà lọ́wà láàrin ó ní níbi ẹyọ kan níbi níbi tó ti ní ìyàtọ̀ wà níbi masala kan masala kékíní o a masala ọ̀pàdà wọ́pàdà wábìnà wà ṣe bá tó pé al'ismu qadru mushtarakun bayna al-bid'i kulliha fala yajuzu an nahkuma ala bid'atin bi annaha aqallu ithman min ghayriha ó ní tí ìyàtọ̀ wà ní ẹ̀wọ́ sì padà fi hàn وأجراها أنهارا يرتوي من سلسبيلها النمير wà máa yí ni ha azùláàrí sí azùláàrí wà mẹ́rin wọ́n ni ò sí mẹ́ alẹ́bí láyàn gbọ́bù ìkwánu rasulillahi sallallahu alaihi wasallam alẹ́bí na amanu bihi sí alẹ́bí na ọ̀rọ̀ ti parí bí báyìí ẹwà máa wájú tó sì continue bí o ó ní الذين آمنوا به واتبعوا النور الذي جاء به وعزروه ووقروه على الرغم أنهم لم يروه ولم يدركوه ولكنهم وجدوه بنقل العدول الثقات gbogbo eléyìí ò sí mẹ́wàá bí ó ti sọnù pálábátá bí ولكنهم وجدوه بنقل العدول الثقات الأثبات في صحب سنة المنشرة gbogbo eléyìí ń gọ́sọ́wà mẹ́un فصاحبوا àǹfààsàhù gbogbo eléyò sí mẹ́ naam almost three lines tàkà ní báyìí kò sí bí yàtọ̀ fún àwọn ìyàtọ̀ ilé ìtọ́pọ̀ tàti ní lókè ẹ̀tọ́ àmàwò wà lákọ̀dínà zọ́ntù dhalika kullahu fi hadha al-kitab sí bó sì wà mẹ́ ẹni ẹ̀rí wàlàkọ̀dì sàkọ́rtù lọ́ha sí kìtàbà ti rìsáàlá ti sọ̀gẹ́rọ̀ ti hajjmi lọ́wà mi báyìí kò tí ẹ jọra wọn rárá nǹkan tó sì wà mí báyìí ó ní wàlàkọ̀dì nazamtu dhalika kullahu fi hadha alkitab ibà ó ní wàlàkọ̀dì sàkọ́rtù lọ́ha sí kìtàbà ti rìsáàlá ti sọ̀gẹ́rọ̀ ti hajjmi ẹ̀ tí ọ̀nà sáà ẹ̀ tí ó náà ń pè ní academic research tí ẹ bá rí bóhun ṣe gbé jáde yẹn tó ní kìíní yẹn ẹ̀yọ́ wà gbé jáde ẹwà máa wó léyọ kọ̀ọ̀kan pé ìjẹ́ tíra yìí ìjọ papọ̀ mára wọn tí ẹbí tí bá wó ilé ìtàn bá ṣe ń kèlé yẹ kọ́pí ilé tí mo ní mo download tó jẹ́ soft copy tó jẹ́ sí pé dáàrù Ibn al-Hazmi àwọn ni wọ́n ṣe àwọn máa máa kà sí dáàrù ilé ẹ̀rí pé ó correspond pẹ̀lú ilé tó ń gbé jáde tó ń pè ní àtọ́bá ti kúúlá tí fi ń tayé jẹ ṣe bá ní sí yìí ó nẹ̀kan ní oní ọ̀pápọ̀ ẹmọ wá wo wọ́n ni wasayajiduhu tullabul ilmi ash-shar'i tullabul ilmi ash fi mawdu'ihi ẹ̀tì bí báyìí, ẹ̀rí náà sọ yìí, wọ́n ni kẹbírọ́tùl fa'ida, kẹbírọ́tùl kò sí bí ẹmọ orí bí ìdínì láyì tọ́wà ní báyìí kò sí ní wàsàyẹ̀ jídù ha níbi báyìí wàsàyẹ̀ jídù hù níbi báyìí wàsàyẹ̀ jídù ha tọ́lìbù ilmi shari'i lubaban fi mawdi'ihi wọ́n ni inṣá Allah lubaban fi mawdi'iha fi mawdi'ihi kò sí inṣá Allah mẹ́ bẹ̀tí báyìí inṣá Allah wà mẹ́ dọ̀míru tó wá yàtọ̀ níbi báyìí fi mawdi'ihi àti gíní o fi mawdu'iha naam ibá ìwàsàyẹ̀jídùhù ibá ìwàsàyẹ̀jídùhà wa unwanan fi babihi tó wà mẹ́yẹn wa unwanan fi babiha wa shuzuran yaltaqituha almuttabi'u bi yusrin ajri wọ́n ní kò sí wa ìlúwánán fi bá bí ha lọ́wọ́ bí báyìí rí báyìí wa ìlúwánán yẹ̀tẹ̀kítù ha almutabi'u ní báyìí kò sí yẹ̀tẹ̀kítù ha bí kò tó wá sí almutabi'u ń bẹ́ bí yúsirin wọ́n ní wọ́n ní wọ́n ní يجتمع عليها العاملون كلو عمي المؤمنون الله عمي المؤمنون العاملون زيادة المؤمنون عمي إيه يجتمع عليها العاملون الصادقون المخلصون الذين لا لا يقدمون بين يدي الله ورسوله وجعلوا هجرتهم لله ورسوله سيأتي باي وانكو سيمبيلي باي فالتقوى عواصر مودتهم وتتوثق عرى دعوتهم وسميته وسميتها وسميتها البدعة وسميته البدعة وأثر سيء في الأمة ليكون عونا للجميع سواء ما عونا لهم wọ́n ní lìyàkúnà àúlàn láhùn lọ́wọ́ bẹ́yẹ. aláfàmìn nùsùsù kùránìyà. naam níbi lìyàkúnà àúlàn lè jẹ̀mí aláfàmìn nùsùsù kùránìyà wal ahadithi nabawiyya ti sahiha ẹ̀ nílùú wọlé bẹ́ o wal ahadithi nabawiyya ti sahiha àwọn bẹ́ so ẹ wá lè rí wal athari salafiyya so wal athari salafiyya wọn bẹ́ẹ̀ naam alwarida alwarida nìkan lẹ́rìí fi zambil bidai wa nahi anha في ذم البدع والنهي عنها هو به نعم والتحذير من اهلها سواء به إيه، لا لا لا ان طبعا بي ان ومدخلا للمطولات في هذا الموضوع ان طبعا بي بي إيه؟ وان طبعا بي إيه؟ والتحذير من اهلها لن يرى لو اريد مدخلا للمطولات في هذا الموضوع ومرقات wà mẹ́kọ́ta lè ilmi usulil bidayi kò sí bíbáyì lẹ́yìn ibi tí ibi tí bẹ̀rẹ̀ ti dúró yẹn gbogbo tí mo fẹ́ màkàyẹ̀ ní rí bí ẹ̀rí wà as'alullaha al-aliyya al-a'la an yaktuba li ajrahu sẹ́rímẹ̀ wà yaddakhira li ومن وجد مني زلة قلم سيرين به أو نبوة فهم سيرين به فليضرب لي من النصح بسهم سيرين به فإن صدري منشره سيرين به وقلبي منفتح سيرين به والله يتولى الصالحين سيرين به وهو بكل جميل كفيل سيرين به وهو حسبي ونعم الوكيل سيرين به وعليه قصد السبيل سيرين به كسين به ọ̀tọ̀ ní nǹkan tó tún wà ń bíbà yìí nígbàtí ó lè rẹ̀ ṣẹ́wárí bí tí mo dé ìjí mo ń ká yìí ọ̀tọ̀ ní tọ́wà ń bí ẹ̀ntálì bí láì méje ọ̀tọ̀ ní nǹkan tó wà ń bí ṣẹ́wárí gbogbo tó wà ń bí yẹn kò sí bí ẹ̀tí ọ̀nàtàn ẹwàwé ma o ìmàrẹ́ o ẹni tó wá kọ tíra yìí wọ́n aláhùn wá kọ wọ́n ni ẹni tó kọ yìí ni Abu Usama Salim bin Eid al-Hilali as-Salafi ní báyìí wọ́n ni wa katabahu al-faqiru ila alqafi maulahu al-qadim kò sí bí ọwá ní tọ́lìbùl ilmi ṣari iná pẹ̀lú àwọn bíbáyì ní báyìí abu usama salibu ní ìdàrí ìlàlì asálàfí wọn pẹ̀lú àwọn ní tọ́lìbùl ilmi ṣari ní báyìí ó túnbà sí pé nínú eléyìí báyìí student of knowledge lọ́kọ̀ eléyìí báyìí àfà lọ́kọ̀ kèsè student of knowledge àbí naam tọ́lìbùl ilmi ṣari abu usama salibu eh, ahijaj ẹwà máa wo wọ́n láwọn kọtíra yìí ní urdun ní al-urdun ní umman al-balqa ní báyìí tíra yìí ibi tá wọ́n láwọn akọ tíra yẹn máa wo wọ́n láwọn kọ́ ní vilhijjá ní gọ́rọ̀ vilhijjá ní ọdún 1403 ní wọ́n kọ tírà yìí bet 1404 ni wọ́n tẹ̀ ẹgbẹ́ bá ti kà síwájú àbí wọ́n kọ ní 1403 wọ́n tẹ̀ ní 1404 àbí ẹwà máa wo a sì ní the same tírà ni ní ẹlẹ́yìn wọ́n lé wọn kọ oṣù ní wọ́n ní àwọn kọ́ ní asílù yaumil jumati lè tàmánì layalin khalat min rabi'il akhir rabi'il akhir ní láwọn kò lè eléyìn wọ́n kò lè ní dùlhijjá wọ́n kò lè ní rabi'il akhir tọ́bọ̀ àkànná sí ni ẹ ti gbọ́ rí ẹ ti rí nǹkan wọ́n kò lè ní rabi'il akhir muharram ẹ̀tọ́ ẹ̀sá máa ń sìn so wọ́n sì kan ilé ìbáyìí kódà wọ́n sọ déètì wọ́n ní ìjọtàwọn kọ ọjọ́ júmọ́ ní ní wọ́n ní on 80 80 ọjọ́ júmọ́ Rabiul Akhir oṣù kẹrin làwọn kọ ní báyìí wọ́n láwọn pèlè ní Dhul-Hijjah àmẹ́dẹ́sì tán kọ́ àti mọ́játákọ́ wọ́n kà sọ yíà tẹ́kọ́ yíà 1403 nákọ́ àbí tọ̀ àbáyíwá láwọn kọ tíra yìí ní yíà kí ni o wọ́n ní àwọn kọ ní sanata alifin wà ìṣìrínà min hijrati na muhammadin wọ́n láwọn kọ́ ní 1420 wọ́n kọ́ lè ní 1403 wọ́n kọ́ lè ní 17 years old na fi jura wọn lọ the same tira the same tọ́bọ̀ 17 years old na fi jura wọn lọ afá there is fire on the mountain <laughs> wallahi tàláì afá yìí ṣẹ́rí ilé ìsí mọ́ ń dùn mí àìtẹ̀bẹ̀rẹ̀ ní òpìrì àmbùlélé yóò mú kọjímà wàláì ẹ̀rí àti wọnú tíra o ẹ̀rí ẹ̀rí àgbákò wàláì mọ́fọ́nà bàbúrà ọlọ́run ní já sàgbákò ní yóò rágbákò òsèrí rágbákò àmì tẹ́ ni àgbákò lórí lórí ẹnu tíra wàláì àgbákò gidi ni eléyìí làwọn ọmọ rẹ̀ lọ jókòó tí tó sì ní wọn àgbọ́dọ̀ ìmọ́láyé gbogbo ọ̀nà tán fi ní mọ̀nà ó ti tíla káìmọ̀ pẹ̀lú kọ́kọ́rọ́ ọwájú ọwájú ó túnkà lápẹ́ pẹ̀lú padlock ọwájú kọ́kọ́rọ́ rẹ̀ sódò kódà kìí ṣe pé lódò òkun nìkan ó gùn plane ọwà lọ jù sáàrin òkun àbánú ọlọ́ọ̀nìkan ó wọn ní mẹ́nà kankan gbogbo àwọn eléyìí tó lè ṣe wọ́n láǹfààní àwọn bídíà ní wàláhì tí fi mọ̀ yínú so that ẹ ní gbọ́rọ̀ tẹlòmí ma yóò ma tẹ̀yìn jẹ yóò ma tún jẹ lọ ọlọ́run jẹ ẹgbẹ́ fa ẹ̀tí ọ̀nà tán wàláhì láàzín tíra yìí the same edition the same edition wọ́n dẹ̀ ní àwọn kọ eléyìí ní 14 edition eléyìí báyìí adamandi edition 1403 nákọ́ edition ilé báyìí 14 gini 1420 17 years old náà fi jura wọn lọ ẹ̀ tí ọ̀nà sáàn 17 years old náà fi jura wọn lọ ọ́dà ẹgẹ́ bí kí anábi sallallahu alaihi ní wọ́n fóun ní Kùránì nígbà tó wà lọ́mọdún 20 years nígbà ẹni wáyú ẹ̀rẹ̀ sí máa sọ̀kalẹ̀ sóhun nígbà wọn nígbà anábi jì lójíṣẹ́ 40 àbí kọ́ wá ní àtìgbà tó ti wà lọ́mọ ogún ọdún ni kùránì ti sọ̀kalẹ̀ sóhun ẹ̀rí contradiction nítorí wípé ẹ̀sìn àdàmọ̀dì bí ṣe máa rí nìyẹn àwọn tó ń pẹ́sì Islam wá látọ̀rọ̀ Ọlọ́run bá ẹ̀ lè rí information látọ̀dà nẹ́bì kọ́ yàtọ̀ lẹ́lẹ́ information kùránì ní àbí ẹ̀hẹ́ àbí ẹ̀kọ́ ni àbí kí Imamul Bukhari kọ́wá ní àwọn bẹ̀rẹ̀ sí àwọn bẹ̀rẹ̀ sí máa kọ́ lásìkò Imam Maliki à kí wọ́n mọ́ tẹ́ẹ̀ sí ìjókòsòkòtò belé tẹ́ẹ̀wọ̀nú kùn tí a mọ̀ pé ó ti clear pé ẹ̀ẹ̀sẹ̀ mi lásìkò yá bí 17 years kéèsè years of age ní years difference of age ní ń bẹ tíra méjèèjì ẹ́ eh, bí bàbá sọ mọ́nu àbí fine ibi tẹ́ ti wá láwọn kọ tíra iná wọ́n nínú ìmánu làwọn ti kọ́ tẹ́ǹpẹ́ ní ìmánu àti láwọn kọ lé iná tẹ́ǹpẹ́ yẹ kọ́ papọ̀ ní balkọ́ àsímọ́tù jund al-urdun ọjẹ́ kápítà ìlú ìjẹ́ kápítà urdun min shamil mahrusa ìlú shamu ni urdun wà ní jordan wà shamu lọ́wà ẹ̀fẹ́ ọ̀rẹ́ sáà máa ń sìn so ẹwọ nǹkan báyìí fine ẹwà jẹ́ bẹ̀rẹ̀ ustaz ẹ̀dàtàn bá wù láti bẹ̀rẹ̀ alfasulil awwal sẹ́rí mẹ́yẹn tàrífù bídà wọ́n ni táwọn rí ni tàrífù bídà níbi báyìí alfasulil awwal ni mi rí mi albidatu hadduha wa anwa'uha se to wa nbenu na albidatu lugatan na'am laha manayan esiri lẹ́yìn alfasul awal in tó kù tó jẹ́ ọ̀nàwà tó tó wà lókè oní albidatu hadduha wa anwa iha unwanu tí wọ́n tariful bida ẹ̀sí information lẹ́yìn rẹ̀ wáwó sàlẹ̀ albidatu lokatan laha ma'aniyan albidatu lokatan laha ma'aniyan sẹwárí láti bí láti bí laha ma'aniyan yìí títí dé bí áyà badi'us samawati wal ard tó wà nínú suratul baqara níbi dé yìí bàdí ìsàmàwàtí wal ardi débì ẹ́ ọpapọ̀ débẹ̀ débì ẹwà ma wẹ́lẹ̀ tí wọ́n fẹ́ káyí ẹ̀ lérí ń bẹ̀rún láíláí kọ́lá abubakir àtùrtúṣí sẹ́rí mẹ́ àtàní láwọn rí kọ́lá abubakir àtùrtúṣí aslu hadhihi kalima min al-ikhtira wa huwa shay'un wa huwa shay'u

láì mẹ́ta ń bí kò sí bí eléyìí àdàmàdí tí àti àbàtà ń gbé káàkiri wa minhu qawluhu wa qawluhu qul ma kuntu bid'an min ar-rusul kò sí mẹ́yẹn ayi lam'akun akun awwala rasulin ila alil arzi kò sí owó yẹn mẹ́yẹn wọ́n ni wa hadha al-ism yadkhulu fima takhtari'uhu al-qulub wa fima tantiqu bihi al-alsinah wa fima taf'aluhu al-jawarih kò sí gbogbo yẹn mẹ́yẹn in tó kà ní àsáni ní bí báyìí àsáni tákọ sí bí báyìí in tó wà ń bí al'akhir <laughs> ẹjọ́ ọ̀dá máa ń ṣe àsáni lọ́wà ń bí al'akhir lọ́wà ń bí báyìí fine ọwá ń lọ bẹ́ẹ̀ ọwá ń lọ bẹ́ẹ̀ títẹ́ bí ẹwà wo bí waqad ashara ibn manzur ila hadha al-ma'na sẹ́rí mẹ́yẹn waqad ashara ibn manzur ila hadha al ẹ̀ lérí mẹ́yẹn láíláí ẹjọ́ ẹ̀ntá ma yìí sìn dam ẹtọ́ ọmọ ẹ̀wọ́ lọ ẹwà wò débi kọ́lá Abu Shama ẹwò débi ẹwò débi ibi zammu yìí ibi wa aksaru ma tu sa'amal urfan fi zammi ẹ̀rí pé wa aksar ma tu sa'amal urfan fi zammi sẹ́rí pọ́pàá wọ̀dé bẹ̀yẹn ẹwò bí débi ẹwà jẹ́ nkàbí sí ẹ̀rí pẹ́ nírí mẹ́yẹn kọ́lá Abu Shama wa qad galaba lafzul bid'a wọ́n ní níbẹ̀ yẹn wọ́n ní ikhtalafa al-ulama lọ́wọ́ mẹ́yẹn eléyìí tí mo kà yìí about three lines yìí kò sí mẹ́yẹn ẹ ti rádùn nǹkan tí mo tọkún jábọ́ jábọ́ o ẹ wá máa wo another one ni o wa amma min haythu asli al-ishtiqaq sẹ́rí mẹ́yẹn fa innahu yuqalu dhalika fi al-madh wa dhammi sẹ́rí mẹ́yẹn لأن المراد إنه شيء مخترع على غير مثال سابق ولهذا يقال في الشيء الفائق الفائق جمالا وجودة ما هو إلا بدعة سيريو يمه وقال الجوهري في كتابي كتاب صحاح اللغة سيريمه والبديع والمبتدئ أيضا سيريمه والبدعة الحدث في الدين بعد الإكمال سيريمه إن كسيريمه هو نمبر 4 نمبر فور 4 يعني. اختلف إيه، اختلف كلامه níbẹ̀ ìtàlàfà kalima ìtàlàfà ìtàlàfà kalimatul ulama ìbẹ̀ ìtàlàfà ulama ìbẹ̀ ìtàlàfà kalimatul ulama naam ẹ̀tọ́ ọmọ wo lọ ẹwọ́n lọ mọ́ wàlàálà àṣánàhà ẹlórí níbi ìsàlẹ̀ rẹ̀ náà ni wàlàálà àṣánàhà ẹ ti rí àbí? naam ولعل أحسنها وأوضحها وأجمعها وأقومها ما اختاره الإمام الشاطبي سري ما اختاره مي الإمام الشاطبي انكو رحمه الله انكو فالبدعة إذن عبارة عن الطريق انكو سري نعم فالبدعة إذن عبارة نيري مي أطريق تاري الطريق أنتوا عمي باي الطريق أطلوا مي أبي níbà ìfàlbídà tó ìzán ẹ̀ nírí ń bẹ̀yẹn àyíbá àrọ̀tún àǹtọ̀rí kọtín fi dín sẹ́rí ẹ̀rí dínú bẹ̀ fi dínú wà mẹ́ àbí ẹwárí kò sí mùkútẹ̀rí àmẹ́ àbí fine albídà tó ìzán àyíbá àrọ̀tún àǹtọ̀rí kọtín fi dín mùkútàrọ̀ àtún Naam.

ولم يقم على صحتها دليل شرعي صحيح أصلا أو وصفا كسين بباي gbogbo tó wà ń bí ẹjọ́ ẹ̀sá máa ń sìn ibi tẹ́lẹ̀ ìjó ibi tẹ́lẹ̀ dúó sí nìyẹn sẹ́rá ibi tó dúó sí ibi waspan yìí ẹwàdí ma kagbo àwọn kàtẹ́ rí mọ̀ fẹ́ kàyí ẹ̀rìpẹ̀ lérí bẹ̀rẹ̀ rá ثم شرع رحمه الله تعالى في شرح هذا الحد مطولا وإليك سيري مو سيما كان يبه وإليك وإليك ملخص, وإليك ملخص مقصاد كلامه طريقة هي ما رسم للسلوك عليها سيري ما sẹ́rí ibi tó bẹ̀rẹ̀ sí máa káyì délẹ̀ ń bí ẹ̀ lè rí ń bẹ̀ láíláí dé odidi péjì kan ẹ̀ lè rí ń bí odidi péjì ẹ̀ lè rí ń bẹ̀ ìtọ́tùkù tẹ́ẹ̀rí ń bẹ̀ kúltù yìí kúltù tẹ́ẹ̀rí because the taqarrub ila Allahi ilé tẹ́ẹ̀rí adamadi ni kò sí bí original copy yìí ilé ìbáyìí kò sí bíbáyìí ó dídí péjì kẹ ìdílẹ̀ wá ní kò sí bí naam lẹ́yìn tẹ́ bá wá kó mẹ́yẹ tán ẹ máa wo ìmọ̀lẹ́dẹ́ yìí another topic ṣe wá rí another topic tẹ́dẹ́ sẹ́tì mọ̀ pé ibi tẹ́mì ti dúró tí mọ̀ ní gbogbo tẹ́ ẹ̀rí ẹ̀rẹ́ nìyí ẹ ti dáná ratọ̀ sí ibẹ̀ yà bí eh. ẹ wá wò péjì yìí kò sí ibẹ̀ eh. ẹ máa ka six eight ten twelve lẹ́yìn rẹ̀ lẹ́wà rí kíni manistahsana fakọ̀dìṣára manistahsana kò tó wá sí alfasulu sáà ní mẹ́ 12 pages twelve pages naam ẹ̀tọ́ ọmọ ẹwọ́ bẹ̀lọ́ ẹwà wo bí ẹ ti pé mani sáàsà na fakọ̀rì sára ẹwà ma wúrọ̀ sáà títí débi tí ó ti sọ wípé قال اللطيف الخبير ó ní قال اللطيف الخبير ni sẹ́ni pé bí tó dúó sí ni ó ti bọ́ sí ẹlẹ́kejì báyà bí ó ti bọ́ sí bá lábẹ́ ẹlákọ̀ọ́kọ́ tí ń sàlàyé kọ́lá látúfúl kọ̀bír ibáyìí kò tí bọ́ sí bá ibáyìí kọ́lá ibn kathir ẹ̀rẹ́ ní mẹ́rin rahimahullah هذا أكبر نعم الله تعالى على هذه الأمة حيث أكمل تعالى لهم دينهم فلا يحتاجون إلى دين غيره ولا إلى نبي غير نبيهم صلوات الله وسلامه عليه gbogbo tí mọ̀ káyẹ̀ rí mẹ́wàá bí láìláì ولهذا جعله الله تعالى خاتم الأنبياء سيرمهم لا لا وب... و... وبعثه إلى الإنس والجن فلا حلال إلا ما أحله ولا حرام إلا ما حرمه ولا دين إلا ما شرعه سيرمهم لا لا وكل شيء أخبر به فهو حق وصدق لا كذب فيه ولا خلف كما قال تعالى وتمت كلمة ربك صدقا وعدلا سورة نحترم ومهمة أي صدق في الأخبار وعدل في الأوامر والنواهي فلما أكمل لهم الدين تمت عليهم النعمة ṣe ẹ̀rí owó yẹ̀mẹ́ ẹ̀mẹ́ in tẹ́kù tẹ́rí mẹ́ ní bá bá yẹn lè lè gbogbo ń tàkà yìí about about almost 10 lines yìí kò sí mẹ́ lẹ́yìn bí lẹ́yìn bí 12 pages tàti ní ọ̀kọ́kọ́ sí ẹ̀tí ọ̀nà sáà níbi tó tó kù tó tó wà ń bẹ́ àtúntí rí àwọn tí ò tún sí bí àbí fine tẹ́bá wá débi bá yẹn wà kánà lè zaman alàlùmọ̀bùnúsì rọ́hmẹ́ta lè alamin ẹ mọ̀ rí pọ́wà ń bẹ̀ yàrí tẹ́bá wá rí bẹ̀yẹ tán ẹwà wo bí kọ́ọ̀lá lẹ́yìn ibi wàkáfà bí láì ṣẹ̀hídàn ibi tó parí sí ni ẹ àbí wàkáfà bí láì ṣẹ̀hídàn lẹ́yìn wàkáfà bí láì ṣẹ̀hídàn إنه لم يكن نبي قبل إلا كان حقا عليه أن يدل أمته على خير ما يعلمه لهم سواء بي لا hadith eri tekpe ni kola teyin ribe un hadith ele keji ni wa kola ma ta fi shay an sin to wa me lodo ari eh eh se alakọkọ di sala koko yin be eriri o bi ere lai lai e ti understand te ba tu wa nba lo be te nba lo be e bi ibai kilari lẹ́yìn bíbá yìí ṣe rí gbogbo bí wàhádà amúrún ṣáhìdà bí i àdául islam wàhádà amúrún ṣáhìdà bí i àdául islam rọ́gbà unúfihim bó ṣe wà bí náà nìyẹn ṣe wá rí dé báyìí a dìrọ̀jí in aubi azmin àdífì ní débẹ̀ yau dìrọ̀jí in aubi azmin ẹwọ ó ní ẹ̀rípò débi bí rọ̀jí in au bí azmin mo fẹ́ ká mọ̀ bí tí wọ́n bá ti ń papọ̀ àti bí tó bá ti lẹ́yìn bí ba ẹwà ri kàwọn bí sẹ́rí mẹ́ antoric idin shihab sẹ́rí mẹ́ qala aliyahudu qalat al-yahudu li umar ايه قالوا اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي sẹ́rí mẹ́ qala umar wallahi inni la a'lamu al-yawma alladhi nazalat ala rasulillahi sallallahu alaihi wasallam fi was-sa'a alladhi nazalat fiha nazalat ala rasulillahi sallallahu alaihi wasallam ashiyata arafa sẹ́rí mẹ́ fi yawmi jumu'a sẹ́rí mẹ́ in ta ku tẹ́rì ní sáà àbí gbogbo ilẹ̀ ta kàyí about 1 2 3 4 5 6 6 lines yìí kò sí bí naam <laughs> Ah, ẹ̀tọ́ ọmọ lọ ṣẹ́rí ibi islam tó kọ yẹn eh. inna tashri'a haqqun li rabbil alamin ìjàbátákà ní li rabbil alamin lánàá ẹ̀rì pọ́wà bẹ̀yà bí eh. fine ẹwà máa kà títí débi títí débi ah, la khilafan fihi bayna ahli sunnah ẹ̀rì bẹ̀yà bí la khilafan fihi bayna ahli sunnah ẹ̀rì bẹ̀yà ẹlọ sí ẹ̀yìn ó ní láàìlàmù khilafan fihi bayna ahli sunnah ẹ̀rí pé jim lókù tọ́kọ ẹ̀wò ibi tí mo fẹ́ kàyí fàtúrùkù dín wal ibadati sahiha innama hiya ma bayyanahu alladhi khalaqa al-khalqa ala lisani rasulihi muhammadin gbogbo tí mo kàyí ẹ̀wò 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ẹ̀ lè rí ń bẹ̀ láíláí 16 lines in tó kù jẹ́ rí ń bẹ̀ ní jim jim yẹn rí naam ṣe wá rí tẹ́bà tó wá ń bà lọ níbi jim yẹn ẹ wá débi ọ̀rọ̀ imamu shafi'i ó tó wá mọ́rọ̀ imam ahmadu wa usulu sunnati indana ọ̀rọ̀ imam ahmadi usulu sunnati indana atamassuku bi makana alayhi ashabu rasulillah sallallahu alaihi wasallam wal wa tarkul bid'ah ó wà débẹ̀ débi ṣe wá rí bí báyìí ẹ̀dàkọ̀ ẹ̀bá mú bí eh, islam wà kúlù bí láti ń gọ̀ lára ẹ̀tì dédé àbí ó wá ní wà min qablihim kí lọ́wọ́ mẹ́ẹ̀ wà min qablihima ní bí báyìí wà min qablihim imamu daril hijrati mọ́rọ̀ ibi ta kàyí sí wà min qablihim ibi tó wà ní wà min qablihima ẹ wá lọ síbi number 2 tó kọ ẹ lọ sí number 2 níbi number 2 yẹn ẹ wá lọ síbi wakanat sabiluhum bayda wakanat sabiluhum bayda number 3 nìyẹn number 2 ni na wakanat sabiluhum bayda àbí so ṣe rí níbi bayda yìí nàkíyà wà ń bí báyìí ṣe nàkíyà ń bẹ́ẹ̀ kò sí nàkíyà ń bẹ́ẹ̀ layluha kanahariha wọ́n bí só wọ́n bẹ̀yẹn in tó kù tẹ́rì ni tasurru as nabi so naki in tó wọ́n báyìí wa kanat sabiluhum bayda'an nakiyatan layluha kanahariha kò sí bẹ̀ wa alaikum salam ṣẹwárí lẹ́yìn yẹn naam ẹ wá lọ sí number 3 number 3 أوتي المبتدئ من باب التحسين والتكبيه العقليين نبه كيس العقليين لو أمبه eh al-aqliyi ló wà ńbẹ̀ àbí ibe al-aqliyin ló wà ńbẹ̀ naam lẹ́yìn ẹ wá lọ sí bí parí tírà yẹn ẹ lọ sí bí parí ọ̀rọ̀ yìí ẹ lọ sí bí bi idrakiha duna al-wahyi wa fil umuri dunyawiyya la budda min ma'lumatin sabiqatin ṣe rí mẹ́ kò lè símẹ̀ láíláí wàfí umúrí dùnìyàwóyà ibi tí ó sí ẹ́n ó wà bẹ́ àbí wàfí umúrí dùnìyàwóyà làbúdà mi ma'lumatin sàbíkọtìn náà sàbíkọtìn yẹn àwọn kẹ́kẹ́ tó ń bẹ́ bí kọ̀ parí síbẹ̀ yẹn àbí àwọn ọ̀rọ̀ kan tó ń bẹ wájú báyìí kò sí ń bí láíláí kò sí ń bẹ̀ ẹ̀ lérí láíláí náà kò lè sí alfásùlù fásáàrí ti mẹ́ in kẹta rí bẹ̀rẹ̀ kúlù bí dájí dọ̀láàlá náà ṣe wá rí rí báyìí ẹtùmọ̀ ká lọ ẹtùmọ̀ ṣe rìṣáṣì lẹ́mà wó lọ ẹ lọ sí ibi nọmbà 2 ibi nọmbà 2 yẹn náà láfzùn lọ́wọ́ mẹ́yà bí ibi nọmbà 2 yí báyìí ẹ̀kà tó wà ń bí ní ìlàm akọl ìmán ìlàm akọl ìmán tó wà ń bí báyìí kò sí bẹ̀yẹn anna lafzọ ibá yìí lafzun lásán lọ́bẹ̀rẹ̀ tí ẹ̀ ibá yìí sí ni ilam akọl iman anna lafzọ ẹwà dúró tó jábọ́ náà tẹbá tó wáwó tẹbá wo ìgbà tó parí nàbà túnyẹ̀ wà láàmù kọ́ sí sọ̀láwù lọ parí ẹ̀ sí wà láàmù kọ́ sí sọ̀láwù wábí ẹ̀hẹ́ tẹbá tún bẹ̀yẹn wọ́n ní kọ̀ parí síbẹ̀ o <laughs> bí níbi ìyẹnàbà tí ó tàn kàrún ẹni láìláì ọlọ́mọ́jọ ọkùnrin sọ́yẹ̀ díkẹni sẹ́rí tán bèèrè pé mbọ̀lọ́mbẹ̀ nígbà tí wọ́n rí gbogbo mahmúlù ní ìdàlẹ̀ ulama ala umumihi gbogbo ilé báyẹ̀ lérí ń bẹ̀ láìláì qala al-hafizu ibn hajar rahimahullah níbi báyìí níbi tó wà bí qala al-hafizu ibn hajar lọ́wà bí báyìí ibẹ̀ yẹn qala al-hafizu lásán lẹ́rí ń bẹ̀ láìláì ó ní naam qala al-hafizu ẹ̀sì padà sẹ́yìn náà ó ní mimma taqaddama ok ẹjẹ́ wo mimma taqaddama yẹn náà ah ebi o ti <laughs> al'awwal yẹn náà ẹ̀dàkùn ẹ̀sí padà sẹ́yìn naam so ibi tí qala al-hafizu ibn hajar wa bi ibn hajar wa mẹ́yẹn rahim qala al-hafizu lásán wa mẹ́yẹn kò sí ibn hajar mẹ́ rahimahullah ní ibi rahimahullah níbi báyìí kò sí nǹkan kama nǹkan kan tó bọ̀rọ̀ wà lẹ́yìn tí yí mẹ́yẹn fi fatihil wa mẹ́ kò sí fi fatihil bí báyìí ní tó kà ní wàhávíhìl jùmlà wàhávíhìl jùmlà tú qa'idatun shar'iyyatun kulliyya in tẹ́ marí bẹ̀yẹ ni ẹ fi fọ́tí ìlbárí ziyada ni kò sí bí ṣe a rúzába ní sí Ibn Hajar tó wọ́n bẹ̀yẹ nuqsan ni kò sí bẹ̀yẹ tẹ́bá ń wo lọ ẹwà lọ síbi ahduhuma ẹlọ síbi ahduhuma ibi ahduhuma yẹ an yakuna al bí ẹ̀hẹ́ níbẹ̀ yẹn wà rí kìíní kan bẹ̀ oní ni kọlásù záàbì àbí kò sí kọlásù záàbì báyìí lẹ́yìn kọlìsọ lílá likọ́lìhì tààlá lókù hmm. likọ́lìhì tààlá tẹ́wà tó rí bẹ̀yẹn náà likọ́lìhì lọ́wọ́n bẹ̀ kò sí tààlá bẹ̀ àbí fine ibá iná níbi ẹlẹ́kejì ibi àtsáni lọ́wọ́n bẹ̀ àbí àhàdúhùmá alákọ̀ọ́kọ́ àhàdúhùmá ẹ̀ṣiṣẹ́yìn kí lọ́wọ́n bí àtsáni the same edition so you yíba anything Now, náà ṣẹwárí lẹ́yìn yẹn ẹ̀tún lọ síbi ẹlẹ́ẹ̀kẹta mímọ̀ takọ́dàmà zọ́harọ̀ lè fi hijirin an alkọ́lá bilbidati alhassanati wa sayi'ati qismatun dhiza bal huwa fi nafsihi bid'atun dalala wa min sharri anwa'il bid'ah liwujuhil liwujuhil atiya se rimbe eh le rimbe lai lai liwujuhil atiya al'awwalu sẹ́rí mẹ́ láìláì anna adillata zammil bida ìsẹ́rí mẹ́ li anna lọ́wà ń bẹ̀ yẹn wani li anna adillata ja'at amma lọ́wà ń bẹ̀ yẹn ní báyìí anna adillata zammil bida lọ́wà ń bí ja'at mutlaqo ibibẹ̀ yẹn wani ọwa ni amma mutlaqo amma yẹn sáájú mutlaqo ibáyìí mutlaqo amma ni mutlaqo lọ sáájú amma subhanallah ṣe wá rí láti bẹ̀yẹn àìláka sọ́tì ha ẹ máa rí mẹ́ lamyakọ̀ fi ha ìsìsná un albata ẹ máa rí mẹ́ wà lamya ti fi ha ṣe umi ma ya kìtàbí annamin ha máa huwa ṣe rí láti bí tẹ́ ti ní òsín bẹ̀yẹn ẹ wá maka 1 2 3 4 5 6 ẹ lè rí ni àtsáni àbí lẹ́yìn mẹ́pàá tí mo ti lẹ́yìn wàlám yàtì fíhà ṣe mímá yàtẹ́bí anna mina ma huwa lẹ́yìn albata yẹn kí ló kùtẹ́ rí naam so fi ilmi usul naam wà min al-muqarrar fi ilmi usul ẹwà wà wọn níbẹ̀rẹ̀ tí wà min al-muqarrar yẹn 1 1 2 3 gbogbo ilé sí ìsìnmọ̀ kàyí yẹ́ ìmọ̀ tí wọ́n ti rí ẹ̀ tí so gbogbo ewé báyìí bó ṣe wá pọ̀ lọ nìyẹn bó ṣe wá pọ̀ lọ bó ṣe lọ bó ṣe lọ nìyẹn ṣe wá rí lẹ́yìn bẹ̀yẹn lẹ́yìn bíbáyì nígbà tó ti dé lẹ́m̀bí sẹ́ńpó ti parí bíbáyà rí eh. ẹwò lẹ́yìn bẹ̀yẹn wọ́n rẹ̀ àbí kò sí bẹ̀yẹn tú rẹ̀ àbí kò sí bẹ̀yẹn tìrí rẹ̀ àbí kò sí bẹ̀yẹn fọ́ rẹ̀ àbí kò sí bẹ̀yẹn fáìfù rẹ̀ kò sí bẹ̀yẹn ibi tó kù ni alfaslu rọ́bì kullu bidatin dalala wa in ra'aha an-nasu kullu bid'atin dalalah wa in ra'aha an-nasu hasanatan in tó wà ń bẹ̀ ní àbí alfásùrù rọ́bìn àìlérí ń bẹ̀ láíláí náà ṣe wá rí bóhun náà tó ṣe lọ nìyẹn bá ṣe wá ń wo lọ yẹn bá ṣe wá ń wo lọ yẹn wallahi bítírà yìí bítírà dàmàdì tí jàbàtà gbé jáde tó ń pè ní àtọ́bátùl ula yìí bó ṣe kágbákó àbírùn sínú bó ṣe kó lọ sínú nìyẹn ẹ̀tí ọ̀nà sábà yìí sí tí bá tún ní ká tó bẹ̀rẹ̀ sí máa wò ní sí náà ẹ̀tù máa rí àwọn pages wallahi lazim pages pages bẹ́ẹ̀ títí títí ló fi dé parí ẹwà máa lọ dé parí ẹ̀dàtẹ̀bá lọ sí parí tíra yẹn ẹ wo bí tí tíra ilé parí sí o tíra yìí parí sí bí ibáyìí náà ẹ̀dàkùn kílẹ̀ rí bí ìsàlẹ̀ yìí kílẹ̀ rí bí ìsàlẹ̀ yìí kọ́tù tẹ́rí àtẹ́lẹ̀ tẹ́rí ẹ̀dàkùn ìsàlẹ̀ yìí fáwọn ẹ̀ wọ́n ní kò jọra wọn sẹ́rí kọ́tù ìsàlẹ̀ yìí kọ́tù ọwọ́ lélẹ̀ eléyìí báyìí àfi kọ̀mpútà tẹ̀lé eléyìí báyìí eléyìí báyìí ìkàtà pàírẹ́sì ní mọ́sẹ̀lẹ̀ báyìí inú tíra inú tíra tọ́jú òrìjínà wọ́n dẹ̀ fi ọwọ́ sẹ́kọ́ wọ́n tẹ́bọ̀ látàárọ̀ ní àbí níbi ìparí gbogbo ẹ̀tọ́ wálé wáwò parí ẹ̀tí ọ̀dọ́sá máa ń sì ẹ̀wáwò parí ẹ̀dákun ẹ̀wò débì aljamaa yìí sọ́rọ̀ aljamaa yìí kọ́tù torí kí ló kúkí lélẹ́ ọwọ́ náà fi kò lè báyìí piracy ni piracy ni ẹ kẹ́lẹ̀ bá mọ̀ pé pirated copy lélẹ́ àdàmàndì ayédèrú tíra òun lélẹ́ ìbáyìí tó pè ní àtọ́bátì kúláì náà ẹwà wo bí tí mọ́ẹ́bì kan hàn yín bẹ̀ gbogbo ilé tá ń sọ yìí gbogbo ẹnikẹ́ni tí ò bá mọ̀ nǹkan tán pè ní ọ̀rọ̀ bá sí ọ̀rọ̀ ma àtọ̀rọ̀ bá sí ń kọ tíra wàláì kò ní ma àgbákò tọ́kùnrin jí ṣe fún wọn lórí nǹkan tán sọ yìí the same tíra ẹ̀dẹ́kùn tó bá jẹ́ pàlù kùránì tán ká lọ bá rí báyìí sáǹkà sí ti bàjẹ́ nìyẹn wàláì lazim àwọn àwọn àwọn àwọn almustashirikun wọ́n ti tútù kútù ní àdís àbí wọ́n ti sọ pá nẹ́bí rẹ́pù wọ́n lánẹ́bí rẹ́pù wọ́n lánẹ́bí bóbìnrin sọ láì wẹ̀wẹ́ obìnrin tó ní jẹ tó ní haibọ̀ lára kámọ́ wá sọ wípé ó wá rí báyìí sẹ́mọ̀ wípé èyẹ ti fún àwọn ọ̀tá ìsìn lẹ́ọ̀rọ̀ láti sọ pé bí àrùkùnrán lọ bá rí jákùjákú báyìí so ibà ní sí ẹwà òbí tí ẹwà bí naam ẹwà bí parí

wọ́n ni tọ́wà ń bí ìbáyìí ìdáfẹ́ dọ̀rọ̀rìhì àni náàsì lọ́wà ń bíbáyìí ìbáyìí sọ́wọ́nà lè hímà ṣẹ̀rí àti ìmọ̀ní àlọ́wà ń bíbáyìí wà dáfà lè dọ̀rọ̀rìhì àni náàsì ní tẹ́rì yíwáyìí ni wà ń lè hímà ṣẹ̀rí àti information tó mí ni ẹ̀ tí ọ̀nà sáà máa bí jẹ wọ́n rí nìyẹn ẹ wá wo tíra yìí o ẹ wo débi alkhawariji abi walkhawariji ibi walkhawariji yẹn ni sẹ́tí pọ́ débẹ̀ báyìí fine ẹ wá bá ń sí lẹ́yìn rẹ̀ sẹ́mẹ̀ pé nǹkan tó kù ni wùjú mufarakati alibidayi wa hajjihim abi ibẹ̀ ni tíra wá parí sí abi ẹ ma rí kí ló wà mẹ́yẹn wujubu mufarakati alibidai wa hajiri ilu alfasu tasin mufarakatu alibidai wa hajiri kò sí wujubu bí wujubu ń bẹ bí àbí so ẹwà wo bí wujubu yẹn ibi lọ parí sí aljama'a wa rujui ila aljama'a in naam nǹkan tó wà ibi tó ń dúró sí nìyẹn ah. ẹ dákun kí ní ṣẹlẹ̀ náà amadari <laughs> <laughs> no naam wujubu mubarakati al wa hajrihi nto wa nbe ni abi ẹ wa hajrihi ṣé pé nto nesi sira to nesi na ni be ma قال الإمام البغوي سارين به اعلم يا مسلم اعلم يا مسلم لو أنبي يا عبد الله إنه يجب عليك بعد بعد ما أن تبينت أمر البدعة أمر البدعة وأنها أظلم من المعاصي وبريد الكفر أن تفارق مبتدعيها منكرا عليهم gbogbo tẹ́ rí gbogbo tó wà ní báyìí lábẹ́ the same topic náà náà rò pàwọn kọ́ wà láì ọ̀tọ̀ information tó wà ní ẹwọ tí bọ̀ kàmẹ̀yẹ ìtọ́wà yìí ni kọ́lẹ̀ l'imam al-baghawi qad akhbara an-nabiy sallallahu alaihi wasallam an iftiraki hadhihi al-umma wa dhuhuri al-ahwa wal bid'ah fihim wa hakama bin najati liman ittaba'a sunnatahu wa sunnata ashabihi radiyallahu anhum فعلى المرء المسلم إذا رأى رجلا يتعاطى شيئا من الأهواء والبدع معتقدا أو يتهاون بشيء من السنن gbogbo tí mo ń káyẹ lábẹ́ the same topic ẹjẹ́ ìdámáyísìn ọ̀tọ̀ ní tó wà ń bí ẹ̀ ń tààlè ọ̀tọ̀ ní tó wà ń bí báyìí ṣe wá rí tíra ìwá parí síbi àbí tíra ìti parí síbi ẹ̀wà mẹ́wàá mẹ́ká o 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 16 16 16 pages bí ó tún sọnù lọ́wọ́ ẹ̀yìn ah. yàtọ̀ fún àwọn pages tó wà nú ẹ dákun mo fi kìníkà àyín lẹ́ẹ̀kan ìgbà yẹn lẹ́ẹ̀tọ́ wá ma ìwúlò nǹkan mo fi hàn yín nìsìn ẹ wo tírà tí mo gbé dání ẹ ti rí sáìtì àbí ẹ wo eléyìí sẹ́lẹ̀ tó kọ́ ìdà bàgìdàdí yà báyìí ẹ́ subhanallah eléyìí báyìí ló pè ní àtọ́bá ti kúlá ilé ìrà ló pè ní àtọ́bátú àsàníyà lọ́dọ̀ nínú ìmọ̀kan tí ẹ̀ sẹ́lẹ̀ báyìí nǹkan tó fàtà fi wà expose ilé báyìí o ní pé kẹ́lẹ̀ bá mọ̀ pé wallahi ọkùnrin yìí nǹkan tàn yìí ni gbogbo ilé tàà ń sọ yìí gbogbo ilé tàà ń sọ yìí ṣé wọ́n tí ọ lè dáúkọ ààrẹ kà lárúbáwá ìbòlò dìsọ́bà ilé ìwọ̀n tágbẹ́ta so só lè dáka belé fọ́mọ̀ kó ti ṣerú fún ọ níbi tíra irú ilé bẹ̀ẹ̀ náà máa mú wá fún ọ pé á ah, tíra wọn fásálà fún ẹ̀nà tánkà tíra wọn fásún náà tíra tẹ̀lé mi lálí ọmọ ìpadà mọ̀ndí tíra abàmí tíra abirun tíra níkà fún ọ kò yí báyìí nísìn pirated copy o níkà fún ọ ṣẹwárí copy yìí copy yìí ẹ̀ lérí lórí gbá o ẹni mọ̀ parọ́ fún yín ẹjọ́ ah ẹ̀ lérí ló gbára because ṣe rí tán bá gbájà bàtà mú pẹ̀lú kọ́pì ẹ̀wọ̀n ọdún mẹ́rin tán bá fún tẹ́yẹ̀ bá parí ti tíra náà 21 years ni ó lò nú ẹ̀wọ̀n ẹ́ naam wọ́n ní olójọ́ ojú àbí ẹkùn lọ́rú ilé tó tó bá wọn rí àkò tó bá wọn so ẹ́bà nísìn tó bá lọ 21 years fọ́jú orí ẹ̀ ẹ mọ̀ pé kí ṣẹ́wárí tíra yìí lè tẹ́rí ṣẹ́rí abirun tíra yìí ẹ jíná kọpì rẹ̀ àyàfi ẹ tí ẹ gbogbo àwọn ọmọ jàbàtà tàbá ní tíra yìí láwọn nílà tọ́wà tìrúlá ẹni ó gbé jáde fọ́tọ̀kọ́pì rẹ̀ torí jàbàtà nìkan ló ní kọ́pì ẹ̀tí ọ̀nà sáma ìsìn ọlọ́run ló sì mẹ́bí tó ti rí mú wá ẹ́ mo fi sọ fún yín pé níbi tíra tàkíkù kìtàbìl ìmáni tèmíyà gan kò lè gbé jáde mọ́ báyìí níbi tíra hukmul jahiliya abirun tíra ní bẹ̀lọ́wẹ̀ níbi tíra inna allaha huwa alhakamu the same thing àìmọye tíra àwọn ẹlẹ́gbẹ́ àìmọye a àwọn mo tún sọ fún yí tíra mustapha salama náà usulul fiqh náà ẹ̀bẹ̀ ẹ̀rẹ́kọ́ ọdún wá fún yí pàwọn bá rí mo fi ọlọ́run bá tíra muhammadu yusuf olórí boko haram ìbẹ̀lọ́ ọjàbàtà wallahi ìmúfọ́lọ́bà búra àyàfi tó bá ti súnná nìsìn nígbà tí mo ń pariwo síta lọ́yàkù nítorí pé ẹjẹ́ ìjọ́ sí ìkẹfún ìlálẹ̀ wallahi ìmúfọ́lọ́bà búra ọlọ́run bá tí máa dún wájú ẹ̀ pàdé tí máa pàdé wájú ẹ̀ tí máa dẹ̀ dún jọ́wájú ẹ̀ mú ìbúra yín nígbà tí àwọn boko haram tó fẹ́ bẹ̀rẹ̀ fitna wọn tàn tí bẹ̀rẹ̀ sí strike tàn tí bẹ̀rẹ̀ sí máa ju bọ́m táwọn 2009 2009 ni ìgbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ mo fi ọlọ́wà búra kí àwọn boko haram tó bẹ̀rẹ̀ sí ma strike wọ́n kọ́ send delegate sí gbogbo Nàìjíríà gbogbo bí tán bá rí pé àwọn tó ní àkídà tó jọrọ àwọn wà ń bẹ̀ wàláyé àwọn boko haram delegate boko haram dé lọrin mo fọ́lọ́wà búra ọ̀dọ̀ jàbátá ni wọ́n dé sí mo fi ọlọ́wà tó dá mi búra wàláyé mo wà náà 2011 làwákù ń bẹ́ torí tàbá ń sọ nǹkan fún tábà ń sọ nǹkan fún ẹ kó lè bá mọ̀ nígbàtí wọ́n dé lọrin kílótà fi wá sí Fatima mosque nígbàtí ẹjọ wọn àbí ẹ̀hẹ́ kílótà fi lọ sí kùntù wọ́n márùn nígbàtí wọ́n jọ wọn àbí Darul Hijra kílótà lọ́bẹ̀ àwọn masájìrì súnnà tó wà nílẹ̀ kílótà lọ́bẹ̀ mo fi ọ́nà bàbúra ẹni kíjàbà takọ́ wá parọ́ ẹ̀ síta kó wá parọ́ ẹ̀ tọ́ bá sì lè parọ́ tọ́ bá yí parọ́ à ọ̀sàgbákò ò lè bọ́m̀bẹ̀ láyé mo fi ọlọ́run bá búra ọlọ́run bá téèyàn pè jẹ́ rírọ́ àwọn gbogbo àwọn ọmọ rẹ̀ tí wọ́n bá tán bá ti wà nínú ẹ̀sọ́ pé wọ́tọ̀ ẹ̀sẹ̀ wọlé tí ẹ̀sọ́ pé òòrùn mọ́ díẹ̀ ni wọ́ ẹ̀hẹ́ so ìwọ́ ti bí àwọn ọmọ rẹ̀ tí wọ́n ti wà ń bẹ̀ tàbí ẹlẹ́rẹ̀ wallahi ìgbà táwọn Boko Haram wá wallahi ọ̀rọ̀ jàbátá ni wọ́n wà kódà àwọn ìyàwó wọn ọ̀rọ̀ jàbátá ni wallahi mo fọ́lọ́run bá búra àwọn ìyàwó wọn ọ̀rọ̀ jàbátá nígbàtí àwọn kan wá tó kú olórin wọ́n lọ sí kìlómítà 5 nísẹ̀yìn lọ́dọ̀ Yúnúsù kan bẹ̀ ní kìlómítà 5 nísẹ̀yìn ẹ̀tọ́ ìrọ̀ta tó náà lọ dájú sínú gbó báyìí lẹ́yìn ẹ̀ wọ́n tó lọ sáwọn eré àkọ̀kan wọ́n lọ sí Ìbàdàn wọ́n lọ sékò ìmá àríbi tí wọ́n lọ ní Ìbàdàn àtẹ́kọ́ tí ẹ̀ tí àwọn ọ̀dọ́ máa ń sì so ìgbàtọ̀wáyá wọ́n padà Muhammad Yusuf tó tíra yẹn ló pè ní hadhihi aqidatuna wa manhaju da'watina wallahi mo fọ́lọ́ bàbúrà kò yíra ẹni sí tí ó bá ti súnná tọ́rọmọ̀ kó lè implicate ohun sẹ́wọ̀n pé tí àwọn agbófinró bá lọ ṣáàtì nílẹ̀ tó bá bá tíra Muhammad Yusuf mẹ́ pẹ̀lú gboggbó wàhálà tó kó rẹ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́jọ́ sáàmáyínsìn ó lè implicate ẹ̀ nítorí ẹ̀ ó ṣe é ṣe kó ti sún náàsìn bẹ̀tí mo fi Ọlọ́run bá tọ́ dẹ̀ mí mi búra wallahi mo fọ́lọ́bà búra Muhammad Yusuf fi tíra yẹn ránṣẹ́ sí jàbàtà kò sí nǹkan tó fà ju pé láti Maiduguri kí Muhammad Yusuf sì gbòrò jàbàtà lọ ni hmm. because al-arwahu junudu mujannada فما تعارف منها اختلف وما تناكر منها اختلف Ànábì ní àwọn ẹ̀mí tẹ́ ń wò yẹn they are like recruited troop ni wọ́n wọ́n dà gẹ́gẹ́ bí àwọn troop tá recruit àwọn bí ọmọ ogun ni wọ́n فما تعارف منها ẹ̀mí tó bá jọra wọn اختلف فما ma fàmọ́ra wọn ni ẹ̀mí tó bá jọra wọn àwọn náà ń pè ní people of the like mind àwọn tẹ́mi wọn jọra wọn kódà tẹ́rí bá ṣe wà lórí ìjókòó yìí tí a bá fi jòkójọ́ mẹ́ta mẹ́rin báyẹn àwọn tẹ́mì wọn jọra wọn sì mọ̀ pé à lágbàjá yà á sí irú rẹ̀ tí bẹ lórí mi ní bẹ lórí tiẹ̀ náà ẹjọ́ náà sáà ìsìn yóò padà hàn síra wọn pé à ah, fíkìrọ̀ kankan làwọn jọ ní wọ́n dẹ̀ mọ́ fàmára wọn wà máa tàná kàrọ̀ minha ìtàlàfà àmìlì tó bá takura wọn mọ̀ yapara ni nítorí ọjọ́ sí pé ẹ̀mí wọn jọra wọn náà fi jẹ́ sí láti Maiduguri so ibà nísìn so kí láyé fàyọ́ bẹ̀ ni pé ara àwọn àdàmọ̀dí tíra ara àwọn àdàmọ̀dí tíra yìí nìyẹn kò dẹ̀ sí nǹkankan nítorí àkídà ká máa pé mùsùlùmí kèfèrí náà ni náà níbi kéṣẹ̀ ti ẹ̀kan wọ́n ẹ̀ṣẹ̀ gbá ní àná ni mo wà fún túnẹ̀tì láti gba kéṣẹ̀ ti ẹ̀ lánàá tẹ́sì mọ̀ pé tẹ́yìn bá gbọ́ kéṣẹ̀ jàbàtá ni ẹwò wàláhì kéṣẹ̀ ti mọ gbọ́ lónìí ẹwà àwọn errors ti mọ yọnu kéṣẹ̀ inú kíṣẹ́ tẹ̀ yọ kan péré tí mo gbọ́ díẹ̀ ní kíṣẹ́ fi lé ní 2 hours ma padà kọ́ọ̀tì gbogbo fún yín wàláì jàbàtá yóò kéwú kò ní jẹgi tambi ẹwò 1 2 3 4 5 6 7 8 9 10 11 nínú kíṣẹ́ tẹ̀ yọ kan ṣe bá nínú kíṣẹ́ tẹ̀ ibi tí mo wá bẹ́ẹ̀ lò ní pé wàláì ó ní àwọn sọ̀hábà ó ní ọlọ́run bá ròyìn wọn pé ọlọ́run bá ní ashiddahun alalkuffar ó láwọn sọ̀hábà ma ń lè má kèfèrí ó nítorí àwọn làwọn jọ àwọn sọ̀hábà torí pé gbogbo yíntẹ́yìn táwọn náà má ìkèfèrí ní ó láwọn jọ àwọn sọ̀hábà ó lẹ́nu pé àwọn ọ̀kàmá páyín nìkan ni mo ní ẹjọ eh, àwọn sọ̀hábà náà torí pé nílé tọ́lọ̀ balẹ̀ àwọn sọ̀hábà lè má kèfèrí wọ́n pa wọn ní àbí ẹ̀hẹ́n ó yẹ kó wí jálẹ̀ lẹ́rin pé àmáwà náà máa padà wá páyín tó lọ sọ pé ẹjọ àwọn sáwọn sọ̀hábà ń pè mùsùlùmí ní tẹ́ mùsùlùmí tí wọ́n ń pè ń kèfèrí un ní àwọn kèfèrí tọ́lọ̀mọ́ àwọn sọ̀hábà lè mọ́ ọwọ́n ní àwọn náà sì ní ebó ń bí díà láwọn náà ni fíkírọ̀ wọn wàláhì làzim ṣe rí ojú tí wọ́n fi ń wo gbogbo ẹni tí ìbá ti sọmọ lẹ́yìn ìjàbà tàbí ọba sí lọ́mọ lẹ́yìn ẹ̀ mo fi ọ̀nà wàbúra ojú kèfèrí náà fi ń nítorí ẹ̀ jẹ́ sí pé àwọn àdájọ́ kèfèrí wọ́n ń gbé lẹ́yìn lórí pẹ̀lú mọ́ sí sálámà sí yẹ tí wọ́n ní dáhùn sálámà yíyẹ tí wọ́n ní kírùn lẹ́yìn yíyẹ tí wọ́n ní fẹ́ ọmọ lọ́dọ̀ yíyẹ tẹ́ bá ní ọmọ obìnrin tó bá lọ wà ní àkídà wọn wọ́n gbé wìláyà kú lọ́dọ̀ yín o tẹ́ bá rí tó wá bá yín arúmọjẹ ni o wàláhì kò gbà wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn ni o tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n èyí níwọ̀n ní wá bá yín wọ́n ṣe lágídí bẹ́ẹ̀ ni bẹ̀tìgbà tí ó di pé wàhálà ń dé táwọn òbí ọmọ ń gbé wọn lọ sí tọlọ́pàá tán gbé wọn lọ sọ́dọ̀ àwọn council of ulama so tẹ́ bá ti wá lọ bá wọn tẹ́ bá ti wá lọ bá wọn táwọn òbí bá ti yọ̀nda wọn ti gbà pé ìgì ti so because gbogbo tí àwọn òbí fọwọ́ sí yẹn tó bá ń bára wọn tó bá ń bára wọn lásìkò ni ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn gbogbo àwọn nǹkan tó fà á fi ń gbédàjọ́ ìláwọn èèyàn lórí ni pé wọ́n gbà yí pé kèfèrí ni wá nítorí ìjọ yí pọ́ sọ wípé àwọn jọ àwọn sọ̀hábà làwọn fi ń le kíni o làwọn fi ń le máwọn èèyàn táwọn ń máa so kí láyé fàyọ́ bẹ̀ ni pé eléyìí báyìí tá a mú wáyìí lákẹ̀ ti jẹ́ káwọn èèyàn rí true picture kí nìkan ti ń ṣẹlẹ̀ gan kí nìkan tọ́kùnrin ń kàfáyé síra wo lólò ń kàfáyé tí ń pè ní àtọ́bátù tí ń pè ní jama'a wallahi tọ́bá àkànnà ni ẹ̀yin náà dẹ̀ ti rí contradictions àwọn ìtakora wọn tó wà nínú síra ìbáyìí tí a wà rí sáàmà yìí sí síra yìí pirated copy ni ẹ̀tí ọ̀nà sáàmà nísìn so ẹ wá sọ wípé tó bá jẹ́ sí pé jàbàtà bá ṣúọ̀ pé kèé ṣe pé àdàmọ̀dì ayédèrú tíra ló gbé jáde fáwọn èèyàn ẹni kó proof mi wrong ṣe ọ̀nà sáàmà the same tíra yìí tó jẹ́ mẹ́tàbà mi ó ń bẹ́ẹ̀ bí báyìí tí mo download tó jẹ́ soft copy tó copy torí phone tí download the same information tó wà mí báyìí iná ní bẹ́ẹ̀ kò yàtọ̀ rárá mẹ́tàbà tó dẹ̀ tẹ̀wọ́n yàtọ̀tọ̀ dáúrú ibn hazmi lọ́tẹ̀ torí fóònù mi dáúrí ibi àfáàní lọ tẹ́lé ìbáyìí tó ń ti bẹ́ẹ̀ nígbà tó pé tó bọ́ àkẹ́nẹ́ ni tó jẹ́ pé original copy tíra tẹ́gbà látọ̀rọ̀ àfáàní wàlá information yàtọ̀ ẹ wá wo eléyìí báyìí ẹjọ́ ọ̀nà sáwọn ìsìn eléyìí báyìí òun ni jàbàtà ń pè ní kíni o ló ń pè ní first edition òun ló ń pè so kọ́lọ̀ ọba lékẹ́lá kódà ń kó sàánú wa so eléyìí tá ń sàlàyé yìí nítorí kí àwọn èèyàn tán bá fẹ́ ronú àtàwọn èèyàn tán àtàwọn èèyàn tí wọ́n bá fẹ́ dúó lórí ẹ̀sìn ọlọ́run bá fẹ́ dúó lórí súnnà ká lè ma nǹkan tí wọ́n ṣe ni ká dẹ̀ lè ma ilé ìwò náà pè ní súnnà torí wípé mo sọ̀rọ̀ kan lánàá mo ní onílùkà ò ní fẹ́ tú tó bá nìsìn in tó fa ni pé táwà fi ń ṣe léyìí báyìí ni pé ọkùnrin yìí ń ba súnnà ló kọjẹ́ gbogbo àwọn àkídà burúkú àkídà kọwárìjì ó ń pè lákídà àkídà ahlùsúnnà ó ń pè lákídà ahlùsúnnà ibi tí problem ti dé nìyẹn

o si fẹ́fẹ́ mẹ́mẹ́ jẹ̀kọ́ ó sì wọ́n mẹ́mẹ́ ọwá ní oní mẹ́mẹ́ rẹ̀ o mẹ́mẹ́ elépo mẹ́mẹ́ elédé ọwá lọ rà kọ̀mọ̀ pápá rí lòun rà ní mẹ́mẹ́ wàláhì bó ṣe rí nìyẹn kí ẹ súnà àwọn èèyàn fẹ́ pé ìlànà nẹ́bì ọkùnrin wá bọ́ta ọwá ní súnà gẹ́gẹ́ lòun pẹ̀pẹ̀ sí àwọn èèyàn yìí àwọn ni

àwọn ọmọ dúndò pé wọ́n ma bẹ̀lọ́ ọ̀bẹ́ kọ́lọ̀ jáun kú síbẹ̀ bẹ̀tọ́ lọ́wọ́ bá rá ní èyàn ẹ̀wọ́ tó jẹ́ pẹ́sìn lọ́wọ́ ò lè kú síbẹ̀ báwọn náà ṣe kú síbẹ̀ ọlọ́run yóò kú síbẹ̀ <laughs> wàláì tó bẹ̀rẹ̀ bá kú síbẹ̀ pẹ̀lú gbogbo àwọn pirated copy tẹ́ ń kàkàkiri so kọ́nà ọba àlékẹ́lá kó dáun wa kọ́nà ọba kó ṣàánú àwọn náà kọ́nà ọba àlékẹ́lá kó sí gàgá tọ́kùnrin ti bò lójú torí pé ó ti dí gbogbo ọ̀nà tẹ́lẹ̀ fi mọ̀ náà ó ti dí mọ́wàá wàláì wà sí ẹnìkan sọ àtúnfi wà sí àwọn ọmọ rẹ̀ tí ń pẹ̀pẹ̀ sójú ọ̀nà rẹ̀ nìkan gbogbo wà sí yòókù ẹ̀ lè gbọ́ onírújú ni wọ́n ẹ̀kìníkà ni wọ́n àìgbọ́ wà sí onírújú ẹ̀kẹ́ ìtẹ́ òfin ní mọ̀nà nú ẹ̀tẹ́ ọ̀rọ̀ tọ́rọ níbòmí tó ti ń gbálámọ̀ rí ẹ̀sìn tó fi wáwọ́ pé à ẹ́dẹ́kùn ọ̀rọ̀ yìí à pẹ̀lú nǹkan tẹ́ni yìí sọ yìí jẹ wádìí o ẹ̀tí ọ̀nà sáwá yìí kò sí bòmí tó ti fẹ́ wádìí mọ́ kódà tó bá ní nǹkan tó ju lójú nìsìn jàbàtà rẹ̀ ló tó pé àgbákò tó kágbákò wọ́n bá mọ́ ní mọ́dà wọn ló ń jàre ẹ máa wo inú kẹta ń plé bí àdísì ẹ̀rí ṣe ń gbára lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbàtí tíra wá dọ́dọ̀ ẹ̀ lórí àwọn bí àwọn àfáàrí ṣe tàkìríjù àdísì yẹn pé àdísì yẹn lẹ ẹ̀mà kàtó sọ́sìn ọba ní ẹ àdísì yẹn ọba lẹ kí ọlọ́kàn wọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sínú sí tàrí kíyà nǹkan mọ́lẹ̀ fi sí <laughs> lẹ́yìn tó rí pé ebádìsì tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nu àdísì wà kọ́mà àti aswad àti ibn masoudi àti àdísì pánẹ́bí sọ́lọ́sọ́ ń bọ̀ láti ìnàwáhìl ó wá dé mọ́sálásí wá lọ́sọ́ àwọn àdíìsí ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn ọmọ rẹ̀ mọ́lò tán fi níjà máa méjì ọ̀dá mọ́sálásí nìyẹn o nísìn ó ti ní ìgbà tó ti wá rí pé tàti fi tíra ránṣẹ́ sí wípé àwọn àdíìsí yàn lálàáfíà ó ti wá ní ẹ wọn bá mọ́ lálàáfíà ẹ kí ló wá kàn ọmọ túnlọ́wọ́ tẹ̀ríkíyà nǹkan túnlọ́wọ́ tẹ̀ríkíyà ni àdíìsí ti jama'a tàti rẹ̀rí fún ìwọ́lọ́wà wádẹ ilé ìwà pé jama ẹlẹ́kejì sínú jama tánàbí lọ́lọ́lá torí pé mútlákùl jama ní ẹjẹ́ rẹ̀záma ìsìn a tó wá rí hadithu jábìrì tánàbí man yatasaddaqu ala ma àwọn dẹ̀lìlì tí wọ́n wá mọ́ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ látọ́fisẹ́ni sí ìdàṣẹ́ kí láyé kó se wàláì kọ̀rọ̀já kódà wọ́n burú débi pé tọ́bá rẹ̀ masalasi tọ́bá bí lè sọ fún jẹ́wà bí gbọ́ ti di kèfèrí nù se kí ní kí ló kó sí masalasi wàláì èmi ò mọ̀ bọ́kà wọn ṣe dúdú tó báwọn ẹ wá bèèrè pẹ́nu tíra wọlẹ̀ ti ká tẹ́ntí bá ń kí olùjẹ́mọ́ méjì mọ́sára sí o dídíà ló ṣe tàbátí wá pín kọ́lọ́sì rájú àfún ìjọba ti gbọ́ ó ti di káàkiri wàláì wọn rí tíra kẹkẹtẹ́ ti ká mùházọ́rọ̀ ọkùnrin ìjàbà sáná ti gbọ́ wọ́n sì bẹ̀rẹ̀ àgbàpọ̀ kábáyé o <laughs> àgbàpọ̀ fatuwa tẹ́nìkan bèèrè ní mọ́sára sí mọ́mọ̀ béèyàn bá ti bá ìmáàmù ní rùkú tí ó bá tí ó bá suratul Fatiha kò bárùn wàláì kò sẹ́ni tó wírú ẹ̀rí láyé tí àdísì ń bẹ́ gbagaragbara pẹ́ tó bá bá tó bá bá rùkú ó ti bá rọ́kà yẹn wọ́n ní torí pé kò bá suratul Fatiha torí la salata liman lam yaqra bi Fatiha ó bá mú Fatiha àti wọn wá wàláì wọ́n kàn dádì jì gbọ́ hàn nígbàtí ò ti bá ìmáàmù lórí ibi títí ń kapá sí àwọn kọ̀bárùn-ún kọ̀báraka yẹnu wọ́n wá pín sí méjì ẹmà wo rọ̀sídì ìbàdàn rọ̀sídì mustapha òun ní wípé tí ó bá bá ìmáàmù níbi tó ti dúró títí ń kapá níbi tí màmù ti ń ka sórọ́tù eh, níbi tí màmù ti ó bá ìmàmù lórí ìdúó bẹ̀t ìmàmù ti ka fàtí àtán súrọ̀ mí ni màmù ń kà lọ́wọ́ kò tún bára kàun náà tó rọ́n láti ka fàtí àtán ẹ̀sẹ̀mtán jàbàtá ti ẹ̀ jàbàtá ní tó bá bá rùkú tó tọ́ kọ̀ jàbàtá ní tó bá bá rùkú nítorí hadith tó ní jẹ́ bá bá rùkú ṣàgbé rọ̀sídì ní kọ́dà bí ẹ̀bá bá rúkú kọ̀ bára káwọn ó jẹ́ báyìí ẹwà mẹ́gá tó máa ń ṣe nísìn láwọn ọmọ jàbàtá tó bá wà ń ta ẹjẹ́ wọ́n kò ti jàbàtá rẹ̀ tàkí tó wá sọ tó máa ń ṣe wà láà bírù ẹ̀sìn náà máa ṣe sẹ́ àwọn ẹ̀sìn abírùn rọ̀sídì ní bẹ́yàn bá ti lè bá ìmáàmù lórí rúkú kọ̀ bára ká yẹn

Onito oni tó ó ní tọba bá rùkú ọbárùn ṣùgbọ́n tó wáyé pé orí ìrun ló ti bá orí ìdúró ló ti bá ìmáàmù ìmáàmù ti wá ka fátíà àtàsúrọ̀ mí ní ń ká kọ̀

kéde gírámà náà kọ̀ lọ́léèwé ilé kéwú tó lọ gẹ́kọ̀ ní ọ̀gbọ́ lárúbáwá lẹ́bí lágbàájọ́ ẹ̀kọ́ gbọ́ kan kọ̀gbọ́ kọ̀gbọ́ lábá kọ̀gbọ́ Yorùbá kọ̀gbọ́ Fúlàní kọ̀gbọ́ èbó kí wá lọ́gbọ́ ọgbẹ́ èbú ó sì gbọ́ká pé yẹn kéfè yìí wọ́n láì ẹwẹ́ wúrú fátọ́ burúkú ẹwà láwọn ọmọ ọlọ́wọ́ masánú wọn náà rí mẹ́ yóò táwọn bá ti wá dé masalasi wọn náà ni ó sẹ́gbọ́n wọn ní kírùn bòmí àwọn táwọn fàtíwà jàbàtá nínú wọn tọba wá bá ìmáàmù tí wá pàfàrí fàtíà ń ké súrọ̀ lọ́wọ́ wọ́n wà dúró síta kí jọ fi lọ rùkú lórí tọba lọ́wọ́ ìrúngbà wọn nírùn wọ́n wà lọ dúró síta

ẹni tó láti bá gírí jọ inú wọn yóò ká ti rákà ẹ̀ out yóò lòun ní rákà ẹ̀ ẹni tó bá wọnú ìrúnnú wọn yóò wá padà san rákà ẹ̀ padà rákà tó bá ìmáàmù lórí ìdó tó bá ìmáàmù lórí ìrùkú ẹjọ́ rẹ̀ sáma ìsìn ẹwà ní pé tíratíkì àwọn tíratíkì bìtẹ́ ti káhùn ẹni kẹgbẹ́ jáde pẹ́nu tíratíkì wo lẹ ti kàná ọ̀rọ̀ tẹ́nìkan ọ̀gbọ́rí láyé mo fi ọ̀nà àbúra wà láì jàbátá mẹ́jẹ̀ bẹ̀rẹ̀

ìfẹ́ lẹ́dẹ̀ ní débẹ̀ ìfẹ́ wallahi chẹ́kẹ̀ ara ìfẹ́ rẹ̀ lẹ́ fi di wípé ẹ̀fẹ́ gbọ́ pé ẹnìkan ti ń sọ pé jàbàtà tí ọ̀dá gbogbo tí jàbàtà bá dẹ̀ sọ òun náà lọ́dá lọ́kọ̀rẹ́tì ṣé bá nìsìn tó yẹ bá rí èèyàn kan ní ìzagírí kí ẹ̀mí ọgbà pẹ̀lú jàbàtà ní mọ́sálà yọ padà gbà létà jù bá ń lọ lórí ọ̀rọ̀ kábàrà yọ kan ní ìjọ padà gbà náà ni ṣe bá nísìn wọ́n wọ́n lé ọlọ́wọ́ nísìn ṣe bá nísìn wọ́n wọ́n lé ọlọ́wọ́ so gbogbo àwọn nǹkan burúkú burúkú báyìí àwọn àwọn ọ̀rọ̀ àṣẹ àwọn ọ̀rọ̀ àṣẹ wàláì so kọ́nà bá gbọ́dà kó sànú wa o kọ́nà bá lékílá kọ́ mọ́ di ojú wa pẹ̀lú gbọ́nà bá lẹ́yìn ta ti wá sàlàyé àwọn abirun tíra ìtàn ta ti jẹ́ ká mẹ́rú tíra tí jàbàtà ń kà fáyé tí ń pè ní àtọ́lá ti kúrú la pẹ̀lú ògbọ́lọ́ọ̀bá àwọn ṣubuhati ẹ̀ tí wá ń lónú tíra lọ́wọ́ kù táàmà yanjú báyìí tábà tí wá yanjú ṣubuhati ẹ̀ tẹ́ pẹ̀lú ògbọ́lọ́ọ̀bá a wà ọ̀rọ̀ ṣe sẹ̀límì ni tíra yìí gẹ́gẹ́ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa jàbàtá mo fi ọlọ́bà búra ṣe sẹ̀límì lálí wọ́n sọ wípé tí jàbàtá ọ̀bá túbá bí ṣe ń bá lọ wàláì wọ́n ni yóò padà di kèfèrí mo fi ọlọ́bà búra wàláì wọ́n ni tí bá ń bá lọ bí òsì tí ọ̀bá túbá bí ṣe ń bá lọ yẹn wọ́n ni yóò padà torí mọ̀ pé àwọn mùsùlùmí ní kèfèrí tí ń pa man kaffara musliman aw qala ya aduwa Allah faqad ba'a bihi ahduhuma eh in kana kama qala wa illa hara alayhi ṣe bá ní sí so kọ́lọ̀ bá kó sànú wa o bí bẹ́ẹ̀ ṣe ń bá lọ ìwà lọ́ì àfàìmọ̀kẹ́ mẹ́pàrà Abu Khadija àwọn náà sọ the same thing pé they will end up arming themselves wọ́n padà bala mọ̀ ìwọ̀n débi pé kódà àwọn gọ́ọ̀mọ̀ kó sùta bára wọn kódà ẹnìkan sọ fún mi pé ibi tí ọ̀rọ̀ àìsálámà sí yẹn ibi tó ti wọ̀ wọn lẹ́wùdé oníṣẹ́ láàrin ara wọn gan wọn rí sálámà sí àwọn ọmọ dáadáa tó bá ti wọn kàmà bára wọn lọ́wọ́lọ́ báyìí wọ́n dákẹ́ sí ní bí gidi wọ́n ma bára wọn lọ́wọ́lọ́ báyìí nígbà tí ò ti mọ́ wọn láàkàmà sálámà sí yẹn mọ́ ẹ̀yọ́ nígbàtí bẹba pẹ̀lú mi lórí fóònù náà kọ mọ́rí bá ọkà rí ináṣẹ́ ìjọba ni naam naam bó <laughs> tọ́ kò ní sàmì bẹ́yẹn sàdúwà fún ẹ gbogbo yíò náà mọ̀ wá yanjú ẹ wàláhì mo fọ́nà bàbúrà ìwà kó hadith wà bá múnú Bukhari Muslim àti súnánù bẹ́yẹn mọ́ ń sàmì ni so kọ́nà kó sànú wàláhì ẹni yìí kẹsàn kéré burúkú báwọn mọ́ ni so kọ́nà ọba kó sànú yìí o mọ́ yìí wallahi ẹ̀yìn lànà wọ́n ṣe sẹ́ríjàbàtá sẹ́ríjàbàtá àti mọ̀ná tí ẹ̀ ọwọ́ lọ́nìkan lọ́wà wallahi àti mọ̀ná tí ẹ̀ ọwọ́ lọ́nìkan lọ́wà torí pé intọ́fẹ́sí intọ́fẹ́sí ọfẹ́ ní ojú ọ̀nà tí ẹ̀ ó dẹ̀ fẹ́ ní àwọn ọjọ́ tí ẹ̀ tó mọ̀ intọ́fẹ́sí náà nìyẹn ó dẹ̀ ti ní sọ́bà nísìn ó ti ní àwọn ọjọ́ tí ẹ̀ so òun ọ̀fẹ́ mọ̀nà kankan àyàfi tọ́lọ̀mọba àdékẹ́lá bá fẹ́ mọ̀nà mọ́lọ́yàkù sọ́bà nísìn ó kàn fẹ́ mọ̀

ọkọ̀ mi tíra méjì tíra méjì tó ọkọ̀ mi náà mo fi wá ródò rẹ báyìí ẹ̀rí nǹkan báyìí so ẹ̀rí nǹkan ọlọ́run ṣàánú rẹ̀ dé ṣe bá nìsìn so ẹ̀yin ọmọ tẹ́ ń tẹ̀lé ọlọ́run bá lè kí ló fọ́nà mọ̀ yìí so ọlọ́run bá lè kí ló ní jẹ́ ara sínú àánú yìí ọlọ́run bá tó fọ́nà ma wá àwa lè jù bá ń lọ́ngbà táwa bẹ́ àwa fọ́jú jù bẹ́ẹ̀ lọ wallahi ẹ̀yin ò tí ì ṣe táwa àmọ́ ọlọ́run bá lè kí tó fọ́nà wa yóò fọ́nà mẹ́yìn náà subhanaka alhamdulillah ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk látẹ̀yìn naam wọ́n ní ṣé èyàn lè ṣe kọ́mọ̀ látẹ̀yìn ìgbà tí èyàn lè ṣe kọ́mọ̀ látẹ̀yìn ni pé tó bá jẹ́ sí pé àwọn tó wà ń wájú tó bá jẹ́ pé wọ́n mọ̀ kọ́mọ̀ ṣe wọ́n bá yóò di bóyá wọ́n di lẹ́nu àbí wọ́n mọ̀ kọ́mọ̀ ṣe ṣe bá ní báwo làwọn tó wà ní so alama rí kan fẹ́ pé ó strange ní islam ni tí àwọn islam ní sí so kí ẹ̀rọ gbé ìfọ́mà látẹ́yìn àwọn lásìkò annabi bilal bilal ma ń wà lẹ́yìn annabi báyìí ni tánàbí bá wọn wájú báyìí ẹni tí ó nẹ̀sì sánàbí lẹ́yìn kó tó pàwọn ọmọ tó lọ sẹ́gbẹ̀ ọ̀tún rẹ̀ àfẹ́gbẹ̀ òsì báyìí bilal ni so bá ní sí oníṣì máa ń ṣe fọ́mà so báwo làwọn tó wọ́n wájú ó ṣe mà fọ́mà ṣe tẹ́nì kan máa gbé fọ́mà látẹ́yìn àmẹ́sẹ́yìn ti mà pátá mà jẹ̀sì náà mọ́ ṣe ẹ̀ẹ́ so nǹkan tó fa ọ̀rọ̀ wọn nìyẹn so gbogbo tí wọ́n lódì lódì ní kọ́nà kó sànà wọn Allahu a'lam subhanaka alhamdik ashhadu an la ilaha illa anta Hello, hello.